ọlọ́run kò bá ó fa ènìyàn lé sábàánì lọ́wọ́ ilẹ̀ ní sínú ó ti fẹ́ ní sínú ìgbèkùn ọlọ́run bá ìkọjú oró sẹ́yìn yẹn ní tó mọ́ wáyé mi ò gbà á tàbí ọlọ́run kọ̀yìn sí mi ò gbà á ohun tó mọ́ wáyé ó ń fi ẹni yẹn sínú ìdè sínú ìgbèkùn ìgbésẹ̀ yẹn tó ṣẹlẹ̀ yẹn tó ẹni yẹn mú wa ọlọ́run gbà yẹn ó ti fẹ́ ní ẹ̀ lé sàtánì lọ́wọ́ tí mo gbé ọlọ́run wá dára pé kí á mú àwọn ọ̀rẹ́ wa àwọn nǹkan tá a lè ń pè ní ọlọ́run ó síwájú ọlọ́run gba gbogbo púpọ̀ ọ̀rẹ́ àkọ́kọ́ tá à ń wá síwájú ọlọ́run ó ní ayé wa nọ́mbà wán ọ̀rẹ́ òun la ayé wa ọ̀rẹ́ nọ́mbà wán ayé wa ti ayé ènìyàn tí o bá fi ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run kí ènìyàn fara hàn níwájú ọlọ́run kọ́lọ́run ni mo kọ́ ẹni ẹ̀ ti wọnú òde kọ́lọ́ ni mi fẹ́ yọ ọ ní àlù mi ẹni tí wà nínú òde kọ́lọ́ ni pé kí wàhálà yìí kọ́lọ́ sàkúrò níbi tẹ́ni bá wà pé ìwọ kọ́ ìgbọ́dọ̀ jẹ́wọ́ kí ènìyàn ké kọ́lọ́ orí ti ohun ènìyàn ohun wo ni mo gbọ́ yẹn mi fẹ́ gbọ́ ohun yìí bẹ́ẹ̀ àwọn kan wà tó sọ pé tí ẹlòmíì tó sórí pẹpẹ gbójú rí pẹpẹ yín mọ ọlọ́run tó tó bá ẹgbẹ́ tọ́lọ́run kọ̀ tó bá ẹgbẹ́ sórí pẹpẹ yẹn àwọn kan tó pẹpẹ ń dáhùn àwọn kan wá bẹ̀ sọ pé nígbà pé ọlọ́run kọ ọlọ́run fẹ́ rí ló wá gbé mẹ́gbẹ́ fún wọn lórí pẹpẹ praise the lord ah ó nìkan kọ́ ló máa wọ́n nù yẹn so ẹ pé ayé wa nínú bá wà ọ̀rẹ́ tá à ń mọ wa síwájú ọlọ́run láti fi fún olúwa tí o bá ti lè fi ṣe ìtẹ́wọ́gbà lọ́nà ọlọ́run kọ́nà kó wá yé ènìyàn ó ìwọ yìí mi fẹ́ ọ níwájú mi ènìyàn ti bọ́ sínú ìgbèkùn ènìyàn ti kó sínú ìdè nínú ẹ̀ pé ẹni tí ayé ẹ̀ sì tẹ́wọ́ gbà ni ọrẹ táwọn wá fún ọlọ́run ló máa sì tẹ́wọ́ gbà so ẹni tó yẹ pé ọrẹ àkọ́kọ́ yẹn ọrẹ àkọ́kọ́ tí o bá ti sì tẹ́wọ́ gbà lọ́dọ̀ ọlọ́run gbogbo yòókù lè sì tẹ́wọ́ gbà ohunkóhun tó wù kẹ́ni ẹ̀ ń ṣe tó wù kẹ́ni ẹ̀ dáhùn o lè sì tẹ́wọ́ gbà níwájú ọlọ́run ṣùgbọ́n ọrẹ nọ́mbà wán ti sáyé wa tọ́lọ́mùbá ti kọ́kọ́ tẹ́wọ́ gbà ayé yẹn náà pé yẹ́sì inú mi dùn láti rí ọ níwájú mi pé ó fara hàn níwájú mi ọ̀rẹ́ nàbà wán tọ́lọ́ kọ́kọ́ gbà nìyẹn nínú ẹ̀ ni a ti ní àwọn ọ̀rẹ́ míì tá à ń mọ́ wa ṣèwájú olúwa pé à ń kọrin láti yan ọlọ́run ọ̀rẹ́ ní bá ń fún ọlọ́run ọ̀rẹ́ òun ni kóun tá bá ń fi fún ọlọ́run ni pé ọ̀rẹ́ pé à ń pé à ń kọrin à ń dúpẹ́ à ń yan ọlọ́run lógo à ń yọ̀ ọ̀rẹ́ ni tí ènìyàn bá kọ orin tí ọlọ́run bá fi gbà lọ́wọ́ ẹ̀ nìyẹn pé lóòótọ́ ló yanu ẹ̀ ló kọrin ló fẹsẹ̀ rẹ jó ló fi ara rẹ bì tó ló wá báyìí sọ pé mo kọ́ mi ò gbà á ẹni ẹ ti wà nínú ìgbẹ̀bọ̀ ẹni ẹ ti dáràn bí kù tọ́lọ́ bá dẹ̀ ti lè gbà á sátani bá sọ pé tọ̀hún tó yẹ kí bàbá gbà lọ́wọ́ rẹ bàbá gbà lọ́wọ́ rẹ sátani máa gbà bẹ̀ wọlé ní tí ó kí bàbá gbà ọrẹ wọ́n sì ń gba yẹn náà àwọn ọ̀fà ọlọ́run náà kẹta pé àwọn náà nǹkan lọ sọ́dọ̀ ọlọ́run olúwa gbà wá ọlọ́run bá yẹn jẹ́ ti àdúrà èèyàn pé àdúrà tó ń gbà yẹn mi ò gbọ́ ènìyàn wọnú dé tí ìgbà ìgbàdúrà tọ́lọ́run kò tí kún sí tọ́lọ́run dáhùn tẹ́niyẹn ké tẹ́niyẹn ké tẹ́niyẹn ké tọ́lọ́run gbọ́ ọrẹ àdúrà rẹ kò sì tẹ́wọ́ gbà ọrẹ àdúrà rẹ so ọrẹ àdúrà wa ó gbọ́dọ̀ ṣe ìtẹ́wọ́gbà ọrẹ mi ni ọrẹ owó táwọn wá síwájú olúwa bá mú ọrẹ wá síwájú olúwa àmú ọrẹ ọfìn wá sí iwájú olúwa láti fi fún olúwa pé olúwa èmi náà mú ọrẹ wá o mo mú ìdá mẹ́wàá ìwá o mo mú ọrẹ wá tí ọlọ́run bá yìí kọ́ ènìyàn dáhùn ènìyàn máa wà nínú òdì tọ́lọ́run bá kọ́ èyí mú owó wá ọlọ́run kọ́ àwọn ọrẹ mi wà tá fún olúwa bóyá agbóúnjẹ lọ ránṣẹ́ ọlọ́run ara sọ ara bàtà àbí aṣọ gan tọ́lọ́run báyìí kọ́ ṣe ènìyàn lọ́wọ́ ènìyàn máa wà nínú òde ènìyàn máa wà ní ìgbèkùn so àwọn ọrẹ náà mọ́ wa fún ọlọ́run ọlọ́run gbọ́dọ̀ gbà á lọ́wọ́ wa tí ọlọ́run bá ti gbà lọ́wọ́ ènìyàn èyíkéyìí ọrẹ tọ́lọ́run bá gbà lọ́wọ́ ènìyàn ó máa ń fi ènìyàn sínú ìgbèkùn ó máa ń fi ènìyàn sínú ìdè tọ́lọ́run bá ìrìn jẹ́ bẹ́ẹ̀ pé ewu tó wà ń bẹ̀ ni pé èyí ò ṣe é ìṣe pé èyí ò ṣe o èyí ò rí kó òun ṣe é ṣùgbọ́n ọlọ́run kàn ní gbà ewu nìyẹn ẹni tí ò ṣe káwọn ẹni yóò tiẹ̀ mú ọrẹ wá fún olúwa o kò tẹ́ni tó mú kankan nínú àwọn ọrẹ ta sọ yìí tó mọ wá síwájú olúwa ọlọ́run wá gbà nǹkan ńlá nìyẹn nǹkan tó lágbára nìyẹn náà ọrẹ nọ́mbà wán lámúlọ́kọ̀ kan ọrẹ nọ́mbà wán bí la pé ayé wa kí ayé nìkan tó níwájú ọlọ́run ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé yóò fà yẹ fún Jésù adẹ̀rẹ́ tún pé ó fà yẹ fún Jésù lóòótọ́ ṣùgbọ́n tó ń gbé ìgbé ayé kìrìsìtẹ́nì ara ìgbé ayé ẹ̀sẹ̀ ìgbé ayé ẹ̀sẹ̀ ìgbé ayé ẹ̀sẹ̀ gbogbo àwọn ọkọ táwọn pé nísìnyí ti pé oore ọ̀fẹ́ Jésù tí Ọlọ́run ti fi fún wa oore ọ̀fẹ́ ó ń ṣiṣẹ́ tó lágbára lọ́pọ̀lọpọ̀ fún wa tó bẹ́ẹ̀ tó ṣe wípé ẹlẹ́rẹ́ lómi ó lè dẹ́sẹ̀ tó lágbára akọ̀tò lójú pìtì ní ọmọ ọlọ́run ìmọ̀ òwò tó bá ṣe ìgbà kan ni tí àánú Jésù ti sọ̀kalẹ̀ torí ọ̀fẹ́ Jésù ti sí jùbọ̀ ayé ní ìbádàn orí ẹ̀rù mi gbà yẹn kò tẹ́ rí báyìí tó kò tẹ́ tó máa lórí pẹpẹ ìyàtọ̀ fún oṣù jẹ́ ìmẹ̀sẹ̀ ni pé tó bá yìí lọ tó bá yìí gorí pẹpẹ yẹn yóò ṣubú síbẹ̀ ó máa kú síbẹ̀ tó náà kò pé a ayé bàbá yóò sì tẹ́wọ́ gbà o ó sì máa lọ sórí pẹpẹ mímọ́ Ọlọ́run ó wá lọ lásìkò kọfẹ́ kó sì rúbọ sí ọlọ́run bẹ́ẹ̀ náà mọ̀ pé ayé bàbá yìí kò sí ìtẹ́wọ́gbà ní old testament ó sì máa ń ṣẹlẹ̀ nìyẹn ẹni tí ẹni tọ́jú pé ẹni dá ẹsẹ̀ tí òyìnjú rẹ̀ òyìnjú rẹ̀ kó tó lọ sórí pẹpẹ láti lọ sí ìrúbọ tó bá ti gorí pẹpẹ yẹn ó máa ṣubú ẹni ẹni tó wà láàyè bẹ́ẹ̀ tó pé kó ti ń ṣe ìrúbọ òun yóò máa mi ẹsẹ̀ tí ń tó wà lẹ́sẹ̀ rẹ̀ yóò máa ṣe yóò máa ṣe àwọn ìjọ tó wà níta wọ́n máa mọ̀ pé ẹnì wà láàyè ó wà láàyè síbẹ̀ pé ó sì tó bá sì gbọ́ nǹkan kan ah, wọ́n láàyè bàbá yìí ó sì tẹ ọlọ́run tẹ́wọ́ gba yìí bàbá yìí bàbá yìí ti ṣubú sílẹ̀ sórí pẹpẹ wọ́n fà jáde bò nísinsìnyí mo ti pé yẹn kó sàyẹ̀dẹ́ kan ṣubú lulẹ̀ pẹpẹ ló kàn kú mọ́ tọ́lọ́run kàn máa sì ní pé ọlọ́run rí pé gbogbo tó mọ́ wà yẹn o mi ò gbà á rí pé engage ta sí sọ yìí ẹni táyè bá láti ṣètò ọgbà lọ́dọ̀ ọlọ́run wà ní gbọ́dọ̀ fàyè ọ̀fun jésù ó gbọ́dọ̀ gba jésù ní olúwa àtolùgbàlà rẹ̀ pé tẹ́lẹ̀ bá wà gba jésù ní olúwa àtolùgbàlà rẹ̀ tó tún gbègbè ayé ẹ̀ṣẹ̀ nǹkan tó bá mú wá fọlọ́run nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ yẹn ọlọ́run máa kọ ènìyàn á kọ ayé ènìyàn ayé rẹ̀ yìí ó ti di ayé ẹ̀gbìn ayé ohun tí mi ò gbà ayé ohun tí mo kọ̀ sílẹ̀ gbà that's why pé nígbà tá a bá ń ṣe tá a bá ń ṣe holy communion tá a bá ń jẹ oúnjẹ alẹ́ olúwa àwọn ènìyàn ni wọ́n máa ń sá fún olúkúlùkù rí ara ẹ̀ pé mi ò yẹ o láti lọ bá oúnjẹ alẹ́ olówó ayé n tó mú ẹni yẹn sọpá lára pé mi ò yẹ láti lọ jẹ oúnjẹ alẹ́ olówó ayé gbogbo tó ṣe ní church ọlọ́run ọgbà self condemnation fún alábìyàn ló kún dẹ̀bà rẹ̀ mi ò yẹ láti jẹ oúnjẹ alẹ́ olówó kí ló kù tó lọ́n gbà self condemnation fún alábìyàn ni o tó kún dẹ̀bà rẹ̀ pé mi ò ẹ̀ pé ènìyàn ló le jù òtítọ́ ni tí èèyàn fúnra rẹ̀ pé à ah, gbó mi lè jẹ kíní yìí o tí wọ́n bá jẹ kíní ó ń sòótọ́ nípa ayé ara rẹ̀ ni kí sẹ́pẹ́ ní parọ́ ó ń sòótọ́ nípa ayé ara rẹ̀ pé mi ò yẹ o láti jẹ o pé àbí ah, mi kí n lọ jẹ ọlọ́dà nǹkan sí mi lọ́rùn torí pé kéèyàn tó jẹ a máa ń sọ pé ẹlòmíì àwọn iṣẹ́ tí arúgbó ń ṣe lágbára tí èyí bá jẹ oúnjẹ olúwa tí àìsàn bá wà lára ènìyàn yóò wọ àìsàn yẹn sùn ẹlòmíràn nígbà tí àwa wà ní orthodox tí ẹ bá rí pé yẹn kan sick àìsàn yẹn le àwọn àlùfáà ń lọ tán lọ fún wọn lọ bá ń lé àbí tó bá wà láti fún ní oúnjẹ alẹ́ olúwa ẹlòmíràn àsàn disin kó n ṣe orthodox nìkan disin wọn á rí pé nìyí ah ó ń ṣe àìsàn tó le báyìí kọ́ mọ̀ pé ẹni tó yẹ ni ah gbogbo àìsàn yìí ti wá tó lè fẹ́ mi yẹ ẹni yìí ń sọ ní wékewéke nínú ìjọ ẹ̀wọ̀n láti pray láti gbé ìjà lé olúwa lọ láti lọ síbẹ̀ láti lọ bá a ti lọ ṣe uh, service pẹ̀lú àwọn family kan ní pọ́s ní ọjọ́ kan tàyẹ̀ láti lọ ṣe pẹ̀lú ìṣòro pẹ̀lú wọn ìyàwó yẹn ló wọ́n ní àìsàn wọ́n ní problem kan nínú ara tó le nígbà yẹn tẹ̀ nínú ẹ̀ ìtọ́ ọlọ́run kan wà ní kàṣẹ ilé ọkọ̀ mi náà inú ilé náà ni abásílẹ̀ rẹ̀ inú ilé yẹn náà àìsàn yẹn lọ nígbà tó láti padà sí general pé kàn lọ ṣe tẹ́sì padà ah, pòfẹ́sọ̀ tó wà ní dìpátímẹ́ǹtì yẹn dùnú kò yé pé kí ló ṣe dé ah, ṣé ẹ ti lọ pé ìbílẹ̀ náà làwọn wà àwọn ọlọ́bì kankan ó sáà lè jáde ah, ní kankan ti ṣẹlẹ̀ wọ́n ní kí ló ṣẹlẹ̀ mẹ́wàá pòfẹ́sọ̀ yẹn kò ṣe àwọn ní àwọn ìgbélórúkọ eh, àwọn olùdókòwò àwọn kan báyìí wọ́n dàbí àwọn ní kọ́lá àwọn ṣe wọ́n fẹ́ wọ́n practice ẹ̀mí Christianity òtún ṣe pé àwọn ẹgbẹ́ òkùnkùn ni wọ́n adarúkọ wọn rí gbà kan báyìí ẹ má dárúkọ náà tó yẹ pé òun pé àwọn tó pé wọn nígbàgbọ́ dáadáa ní agbára ọlọ́run pé ẹ̀yẹn ń gbàdúrà ọlọ́run sì mí rí mu pé lọ́yọ̀ kankan bá máa ṣẹlẹ̀ á sì báyìí á òwà yẹn ló tún béèrè gbólabẹ́ gbé gbólá lọ so iṣẹ́ tánìkan wá sí tánìkan mú one point five wá oúnjẹ alóluwa ó yanjú one million five hundred thousand even with that wọ́n sọ bẹ́ẹ̀ pé fifty fifty ni o wọ́n sọ fẹ́ pé tá kíní yìí o tẹ bá gbé wá o fifty fifty pẹ̀lú one point five wọ́n tó ní fifty fifty ni pé táwọn bá ṣe tó bá ṣe ọlọ́run ṣe tó kù ti ṣe òfin one fifty yín lọ ẹ máa ràn pé títí láì nì àdèkùndọ̀t ń jẹ́ alólùwà níbẹ̀ ọlọ́run dẹ̀ fi yànjú ẹ̀ bàbá rẹ̀ náà ọtí mi sọ wípé àwọn iṣẹ́ tí ìjà ìlú wa máa ń ṣe ẹni tó bá pé tó máa ń pè ò yẹ tó máa ń bẹ̀rù lẹ́nu pé tó máa bá ìjẹ́ kó máa ṣètò ní ọlọ́run kí o mọ́lẹ̀ tó tó máa ṣàìsàn ẹni tó bá jẹ́ lọ́nà ìtọ́lọ́nà ìyẹ kàkà kó wọ àìsàn lára rẹ̀ ẹni yóò tó ṣàìsàn ní o àwọn tó gbọ́dọ̀ kò yẹ máa ń sá fún ní báṣẹ pé òun yẹ kóun tó lọ develop àìsàn ẹlòmíà rẹ̀ fìtì ju jẹ́ yóò tó lọ fi ra àìsàn lóde mí pé ọkàn lára wọn pé aká tó ìtì ìgbà dùn next pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe irú yẹn náà náà lọ fi ra wọn sínú mu ìdè pé à lọ́mọ sọ pé èmi ni gini à tó o ti ríra ẹ tó o ti múra ẹ ọ̀rẹ́dì tó o ti máa tó jẹ́ o tún wá bóra ẹ mọ́ dà pé kó má sọ pé èmi ni so now kọta sọ ni pé tí ìbá fi ra rẹ bẹ́ẹ̀ tó dún níwájú olúwa pé ah mi ò yẹ o láti gba oúnjẹ alẹ́ olúwa o ìwà láàyè ọlọ́run láti gbà á sínú ayé mi ẹni ẹ fi kọ̀ndẹ́ẹ̀mù ara ẹ̀ èmi ò mọ tẹ́ni ẹ fẹ́ fi kọ́ ọlọ́run tọ́lọ́run gbà fún alára yìí ló kọ̀ndẹ́ẹ̀mù ara ẹ̀ kó òun yẹ níwájú olúwa àbí sọ́jọ́ ẹ̀yìn kan ni ọ̀yẹ́ sọ́jọ́ ẹ̀yìn kan lẹ́ni ọ̀yẹ́ ọjọ́ ẹ̀yìn kan kọ́nà bẹ̀rẹ̀ ojú ẹni tó bá yẹ kí ẹ̀sùn tó fàfẹ́ gbọ́n jọ lé olúwa o ẹni tó bá jẹ ẹni tó bá sọ pé wà nínú ẹ̀sìn tó bá le ẹlòmíì ọjẹ́ tí ó kù ẹni tó bá jẹ́ ojú olúwa ní ọ̀nà tí ò yẹ kó wọ́n sọ pé ẹni wà nínú ẹ̀sìn ńlá àkàkọ́ mú ìyè wọnú ẹlòmíì yóò jẹ yóò tó kú pẹ́ẹ́pẹ́ ara yẹn tára yẹn bá ti lè pẹ́ẹ́pẹ́ ara yẹn ti kú ó ti gbé ẹ̀sẹ̀ ti jẹ gbogbo ara yẹn O ní abita máa ń ka inú òwe kọ́lẹ́tì wọ́n sọ pé àwọn mìíràn ti jẹ wọ́n sì sùn wọ́n sùn yẹn wọ́n kú ni bẹ́ẹ̀ ni wọ́n sùn lọ nù sùn lọ sùn lọ sùn lọ ó tán nìyẹn praise the lord so náà wọ́n sọ pé tí ènìyàn bá fi ríra rẹ̀ tí ayé ènìyàn bá fi ṣe ìṣẹ́ ọgbà bẹ́yẹn níwájú ọlọ́run pé ẹni tó ti di àtúnbí ṣùgbọ́n tó ń gbègbè ayé ẹ̀ṣẹ̀ tó wá gbègbè ayé ẹ̀ṣẹ̀ rẹ̀ yẹn wá síwájú olúwa ọlọ́run ò ní gbà á náà ìtẹ́wọ́gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run tó lọ́n bá ti lè kọ́ tó lọ́n bá ti lè kọ́ ènìyàn tí ojú ọlọ́run bá ti lè korò sí ènìyàn tó lọ́n bá lè gbójú kò lára ènìyàn ènìyàn ti dáhùn bíbù jésù ló wa bíbí ló sọ ma pé nígbà tí jésù ló wa wo gbogbo ẹ̀sìn ara yé sórí tí jésù ló wa wò sórí ọlọ́run gbójú kúrò báyìí kí ló ṣẹlẹ̀ sáyé òkun ó bo ayé òkùnkùn ó bo ayé bẹ́ẹ̀ jésù dẹ́ ń ṣe láti rà wá padà ní pé mo kó ẹsẹ̀ yín lọ mo gbé ẹsẹ̀ yín lọ tọ́lọ́ bá fi ṣe bẹ́ẹ̀ pẹ̀lú owó ẹni tí ọlọ́run kéde pé èyí ni àyànfẹ́ ọmọ mi ṣùgbọ́n torí pé jésù rẹ̀ gbogbo ara yéṣu orí dájú gbogbo ẹ̀sìn yẹn pé sórí olúwa tó bá gbogbo ah ojú pé ojú mi ò ní wo ẹ̀sẹ̀ mélòó mélòó ni ẹni tí àwa yìí àwa yìí àwa yìí ni tí ìní bá ń gbègbè ayé ẹ̀sìn tó wá gbé ìgbé ayé tó tọmọ ti di àtúgbẹ́mọ ọlọ́run ṣùgbọ́n ní pé ìgbé ayé ẹ̀sìn ló ń gbé ẹ̀pá àwọn kìrìsìtẹ́nì kan wà bẹ́ẹ̀ lóòótọ́ ẹni ti dàtúbí ṣùgbọ́n nínú kó dàtúbí náà kìkì ẹ̀ṣẹ̀ náà ni nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ náà ni tó tí lóun ní gbẹ́tọ́ bá láti wá síwájú olúwa ó ṣe ṣe kọ́ lọ́run kọ́ ayé yẹn kó o sì gbéra rẹ wá fún ara rẹ síwájú yẹn báyìí mo kọ́ ọlọ́run ní wa o àwọn tó dẹ̀ lé nìyẹn ọlọ́run mọ sọ pé pé kí ọlọ́run máa kọ́ ènìyàn olóòótọ́ ló wá o ṣùgbọ́n mo kọ́ mi ò fẹ́ láti rí ọ ewu ńlá nìyẹn kí ni mo pinnu kí ni number two ọrẹ kí mo pe nọmba two ọrẹ ọ̀fẹ́ téèyàn láti kọrin láti yin Ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò ṣe nǹkan tí nǹkan lè sí anyhow ó ṣe é ṣe fún yàn tí ó jòjòjò tí ó rọ bàbà tí ó ṣe gbogbo ẹ̀ tí ó kọrin ọpẹ́ olúwamọ̀ṣẹ́ olúwamọ̀ṣẹ́ tọ́lọ́run ò ní gbà tọ́lọ́run bá ti gbà ẹni tọ́lọ́run bá gba ọpẹ́ ẹ̀ mi ò bí ó ṣe gbàdúrà gbàdúrà rẹ̀ ó gbà mi ò mọ̀ tọ́lọ́run bá torí pé ìgbésí àkọ́kọ́ nìyẹn táfi fa ìwàhálà ayọ̀ Ọlọ́run sọ̀kalẹ̀ tí ìbá ti lè wọ ọlọ́run tí ọlọ́run bá ti lè dùn ọlọ́run bá dùn pé yes òórùn dídùn yìí ó tọ̀ mí wá mo sì wá sínú òórùn dídùn yìí láti gbàdúrà gbàdúrà ògbà so ìpele àkọ́kọ́ nìyẹn bíi tí ọpẹ́ ènìyàn tọ́lọ́run bá yìí kọ́ ara àwọn tó lè máa ń fà tọ́lọ́run fi máa ń kọ àwọn ọpẹ́ yẹn àwọn ọ̀nà yẹn ó pọ̀ àwọn ọ̀nà yẹn ó pọ̀ tí ènìyàn bá ń kọ àwọn orin tẹ́yìn òpin tọ́lọ́run fẹ́ bẹ́ẹ̀ á kọ́ ọlọ́run lè má bà á ṣùgbọ́n ohun yẹn gẹ́gẹ́gẹ́ ọlọ́run ò ní gbà èmi kọ́ ló ń bá wí èmi kọ́ lílé yìí la fi máa ń ṣe àwọn àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn orin kọ́lọ́run lè rí ìgbà lọ́wọ́ wa gọ́mọ̀sẹ̀ bá kàbẹ̀ ẹnu kọ́ orin lákàbàrà jó lọ́run gbogbo lè tẹ̀mọ́ wáyé èmi kọ́ ni mo ní èmi kọ́ ni mo ní lè ní o mọ̀ bí mo ti sọ ní church ok bí ní fakọ́tì wa ni mo ti sọ kìnìyẹn rí ní last month kí a mo sọ kìnìyẹn mo kàn gbọ́ lẹ́nu sọlọ́run láàkàn ni mo gbọ́ program wọn ni wọ́n á sọ̀rọ̀ yẹn wípé òyìgíyìgì pé kí ni túmọ̀ òyìgíyìgì èmi ká máa kọrin òyìgíyìgì ooo alágbàwí dáa bàbá yẹn bá ní ká lọ wípé ká lọ tún wá ìlọ́dọ̀ Yorùbá dáadáa wọ́n pè ní òyìgíyìgì òrìṣà ni. bẹ́ẹ̀ sì ààrẹ náà sọ pé bẹ́ẹ̀ sì lèmi náà ṣe pé aaa awádé fakọ́tì lọ́jọ́ yẹn nínú bá bá nà sí nípa gbọ́ nǹkan ẹ mọ̀ já àjọ yẹ̀wò mi ní pásọ̀ kan náà ti náwó àwọn náà yẹn kan náà sọ fáwọn pé orin tá a mọ̀ kò yigiyigi yẹn tó jẹ́ àwọn olóògùn kan sọ pé tá a mọ̀ túmọ̀ tá à sọ bẹ́ẹ̀ oyigiyigi yẹn òrìṣà kan ní jẹ́ oyigiyigi nígbà àwọn onígbà ìta èmi gbọ́dọ̀ máa ń kọ́ dáadáa ah, mo máa ń kọ́ òun yigi yigi o èmi náà bá wò títí pé kí ni ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá kí ni ìtumọ̀ yigi yigi ní èdè Yorùbá mo kó lásán láti kí ni ìtumọ̀ rẹ̀ òun yigi yigi kí ló túmọ̀ sí ẹ mọ̀ pé akẹ́kọ̀ọ́ kan tí ó ẹgbẹ́ kan yẹn la parí ta gbọ́ sínú ilé pé àwọn oríkì Ọlọ́run tó wà báyìí ó tó ju àwọn tí ò yé wa ta fi ń pọ̀ Ọlọ́run lọ àwọn oríkì báyìí kù á lè fi Ọlọ́run tán ju àwọn lè tí ò yé wa ṣùgbọ́n àti wọn sọ̀rọ̀ nípa kọ́ọ̀tì so ohun tí gbogbo wa táwọn sọ ni pé tí dáàdì kan sọ náà ni pé ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tá à ń kọ wọn ni ọ̀pọ̀lọpọ̀ ohun wọn mọ ibi náà ti lọ bá bára tán mọ tán ó yí àwọn àwa ni òye mo sọ fún lọ́jọ́ kan bàbá ìkúlò pọ̀bà tó kọrin tèmi tọ́pẹ́ o ṣeun ọlọ́run Joshua tèmi tọ́pẹ́ o kúlò pọ̀bà yẹn God bless you dáàsì bàbá orin tẹ́lẹ̀ orin yẹn orin yẹn tèmi tọ́pẹ́ owó ṣe ọlọ́run Joshua ẹ̀mọ́ tó túmọ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ tíbi Joshua sẹ́yìn ẹ̀fún jọ lọ́run Joshua ní báìbù ni tíbi Joshua ló ń dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo kọ́ orin ẹ̀ débi mo ní kẹsẹ̀ sí nígbà yìí tèmi tọ́pẹ́ owó ṣe ọlọ́run Joshua tèmi tọ́pẹ́ owó ṣe ọlọ́run Joshua tèmi tọ́pẹ́ owó ṣe ń dúpẹ́ lọ́wọ́ tíbi Joshua àwa náà á lè kọ́ pé àfi yin Ọlọ́run tí tọ́lọ́run gbà lọ́wọ́ wa ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ewu àwọn nǹkan tí àwọn sí ìdá àṣọ lábẹ́ sọ́kùn sórí ìdí òkú ti yé wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì ìdí òkú ti yé wa ẹ mẹ́jẹ̀ ká para wa bọ̀ nú ẹ̀ wọn bí lè bá ti yé wa tá a ṣe tọ́lọ́run ó gbà ó ti tó ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní yẹn pé ó ṣe pé ẹlòmíràn ló ṣe pé pé bí abẹ́tẹ́ ni ẹ ti lọ gba kinní àwa ọ̀dọ̀ ẹ̀ ó dẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ kí wọn táwọn ò mọ̀ tó bá ṣe wípé nígbà tí àṣírí ti eh, ẹni tó jẹ́ pásítọ̀ ti dókítà àgbà ṣùgbà tí bàbá kọ́nu chọ́ọ̀ṣì ọlọ́run àjànà pàbí àmọ́ pépà sí máa kọ́nu chọ́ọ̀ṣì náà nìyẹn dáadáa bó ṣe kọ́ náà sí máa kọ́nu chọ́ọ̀ṣì láti ní ìbá túbọ̀ ní ìsìn báyìí àwọn mẹ́pẹ́ ní pé ní láti yẹn ni ọ̀kan àwọn student wa láti àsùn tó jọ bẹ́ẹ̀ bá a ṣe ń sọ ẹni sọ pé ah ah wọ́n ní sẹ́yìn ọ̀gbọ́n ni ah ẹni ẹtú ní kí là ń sọ yìí ah láti ọdún yìí tí gbogbo wa ti mọ̀ pé ah ẹni ọlọ́run gbọ́ o òun rò bọ́yọ́ ọlọ́run jẹ́ àjànàkú ni kó sì máa lọ díẹ̀ díẹ̀ ni bẹ́ẹ̀ ẹni tí mo sọ ń gbó mi mo sì ń sọ yìí pé òun rò pé ah pé kí là ń sọ yìí bẹ́ẹ̀ ah ó ní òun rò pé ọlọ́run ní jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀ kí kó sì máa lọ nìyẹn tó bá yẹ pé àṣírí yẹn ò bá tú ntọ́kọ̀lọ́kọ̀ wa mọ̀ ìgbà tó ní ẹ̀kọ́ èmi náà bẹ́ẹ̀ mìíràn sọ́kọ́ ọ̀rùn gbà yẹn ni pé ẹnìyàn orúkọ ìpè ọlọ́run àjànàkú nígbà tí ò yé wa but later pàtàkì àti wọn pé à orúkọ pásítọ̀ rẹ̀ lọ́mọ̀ ń jẹ́ àjànàkú tààtàn wá rí ẹni tí pásítọ̀ rẹ̀ jẹ́ sígbà yẹn lójúgbà tó là bẹ́ẹ̀ ta ló fẹ́ máa kọ̀ yẹn mọ́ tó tó máa tó akọ́dé bẹ̀yẹn pé ẹni tó akọ́dé bẹ̀yẹn tó bá akọ́dé bẹ̀yẹn yẹn yóò yọ náà àwọn kẹta sọ pé àwọn pẹ́ tá a bá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń fà á tọ́kọ ilé máa ṣe tẹ̀wọ́ gbà ní ọ̀dọ̀ ọlọ́run yẹn fúnra pé mo tún téèyàn mọ́ wà yẹn téèyàn ṣe tí ìsọ ọlọ́run ló ní ṣùgbọ́n táwọn arúgbó pèsè là ń fi fọ́ ọlọ́run ọlọ́run nígbà àwọn ọ̀nà tẹ́ni yẹn gbà láti yan ọlọ́run tí o bá ti lè bá ìfẹ́ ọlọ́run mu ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn tó fẹ́ láti yan ọlọ́run nísinsìnyí báyìí ó sì wípé ayé kún ọ̀pọ̀lọpọ̀ wọn ju orin tó fẹ́ kí ni mo sọ ayé ó kún mọ́ wọn ju orin tó fẹ́ tọ̀lọ̀ ṣùgbọ́n tó bá lórí tó bá lórí stage báyìí omi tẹ́wọ̀n rí ìfarahàn wọn nínú pé pé lórí stage ìfarahàn wọn àwọn ayé wọn ayé àwọn ayé wọn ayé wọn sí rẹ̀ mí kankan kò sẹ́mi kankan níbẹ̀ kò sẹ́mi pé àwọn náà dúró gẹ́gẹ́ bí adarí láti díje wa ìjọba ṣe tiẹ̀ lọ náà ni àbí torí ẹni tó ń líìdì yẹn tó gbé microphone lọ́wọ́ yẹn tó bá ìsì tó bá ìrọ̀rùn gbogbo ìjọ ti rọ̀rùn tó bá ìsì tó ṣe pé ẹ̀ táyé kún mọ́ ẹ̀ dẹ́tí microsoft gbogbo tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe tó ń ṣe òyìn ní mo kà kíní kan lórí news ní last bí last week bí last two weeks ah so òyìnbó kan wá sí nàìjíríà wá lọ sí church ìyọ́ asọ̀rọ̀ wa ń là ó ní àmì church nàìjíríà ó ní party ó ní ilé party la ní òyìnbó ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó ní kò sí nàìjíríà ó ní kò sí ilé party kó ń lọ church pé gbogbo ijó tó ń gbé ní church bàtà ijó tó máa jó ń party òní ló ń bá ń bẹ̀ sọ ní àná ó kò sí church nàìjíríà ibi kò sí pé lè bẹ́ẹ̀ ẹlòmíì tó bá rí ijó tán jó nínú ayé níjọ́ tó bá kọrin báyìí ló náà bẹ̀rẹ̀ spirit ẹni tó ń jójú ayé yẹn ló náà máa invite wá sí tọ́lọ́run gbà náà abẹ́yẹ̀ òkèèrè tó gbé òkèèrè ẹ̀kèèrè tẹ́lẹ̀ mi láti kọrin orin tó orin tó kó gbogbo àwọn orin tó àwọn ọmọ ayé ìtọ́jú ni ó pọ̀ orin kan lọ́jọ́ ẹni ìrẹsì máa ń gbàgbé orin yẹn o mo ti gbọ́ orin mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ ó kàn débì kan ni lónìí yẹn inú chọ́ọ̀chì lánàá ti kọ́ orin yẹn o ó kàn débì kan ni kí nìkan ó ní ẹjẹ́ ó ní ẹjẹ́ ń fi gọ́ọ̀sù kọ fújì díẹ̀ torí pàtó já sínú yẹn káà ìgbàlẹ́ ọ̀sẹ̀ kí ni pé ó kì í ní tọ́ ọjẹ́ lọ́sẹ̀ ń sọ yìí tàtàrọ̀ tóun ti wá wà bọ̀ látàárọ̀ tán wà bọ̀ ọ ìṣẹ́ fi rẹ hàn gan lélẹ̀ bàbá kan wà dáàdì kan wà tó jẹ́ mímbà wa wọ́n ní èèyàn kan fúnra bàbá tán lórúkọ lórílẹ̀ yìí ló wọ́n ṣe prógámù kan nífẹ̀ẹ́ àwọn ní káwọn lọ síbi prógámù yẹn wọ́n ní ibẹ̀ ibi ibi ibi vid open space kan náà ń lò pé táwọn yẹn pọ̀ lọ báwọn ṣe débẹ̀ báyìí láti wọlé sí orí vid yẹn àwọn gbọ́ bàbá yìí ti bẹ̀rẹ̀ prógámù àwọn gbọ́ ohun tí bàbá yìí kọ àwọn orin ayé kẹsàkọ máa fi díẹ̀ kún díẹ̀ kún ẹ bá wọn gbẹ́sìn yẹn báyìí ẹ̀mí ọlọ́run pa àwọn ẹgbẹ́ tó báyìí wá bí àwọn tó fẹ́ rúra wọn sí lórí ẹ tó ń wá ah, ta ló kọrin ìyá wọn tó ń mẹ́rin àbáyé ah, kọrin ìta ló kọrin báyìí àwọn orin ayé àwọn orin ayé wọn wá ń dọ́gbọ́n sàǹdọ́gbọ́n yìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọn làwọn padà ní o wọn làwọn nípa ìgbónusẹ́nu sí ni tẹ́lẹ̀tẹ́lẹ̀ gidi gan wọn làwọn padà ní o wọn àtọ̀ ń padà máa ṣe padà kúrò bẹ́ẹ̀ ni báyìí bí wọ́n ti ṣe ní ẹ̀yìn kan gbèsè it doesn't matter ni ó sọ and it doesn't matter so bá a ṣe pé òun ni pé àwọn ọ̀nà téèyàn gba láti gbé láti mú ọ̀run wá pé ọ̀pọ̀ rẹ ni àfihàn ní nǹkan ni ọ̀rẹ́ ni ọ̀nà dàgbà láti mú wá fún ọlọ́run tó ṣe pé ayé ọlọ́run rí inú ẹ̀ ọlọ́run gba nǹkan ayé nǹkan ẹ̀mí ọlọ́run gbà ẹ̀ tó mú wá fún ọlọ́run láti inú ẹ̀mí ọlọ́run gbà kò sí nǹkan ayé ṣùgbọ́n kó mo dé ìgbà láti mú wá pé ẹni ẹ̀ kàn ṣe kí ọkàn wá ọlọ́wọ́ á rí jẹ́ tẹ̀ mọ́ lọ́wọ́ wọ́n sọ pé tí ọpẹ́ èèyàn bá dẹ̀ ti ṣe ìtẹ́wọ́gbà àdúrà tí èèyàn fẹ́ gbà ń bọ̀ ọpẹ́ gbẹgbẹgbẹ ní gbé yòókù lọ síwájú ọlọ́run láti máa fọpẹ́ bẹ̀rẹ̀ tí ọlọ́run bá ti dùn ọlọ́run láyọ̀ tọ́lọ́run dúpẹ́ tọ́lọ́run dùn tọ́lọ́run pé ẹ inú mi wa áńgẹ́lì ni ó gbàdúrà lọ ṣùgbọ́n ọpẹ́ ọlọ́run ni ọlọ́run ìrángẹ́lì lọ gbé ọpẹ́ wá fún ọlọ́run gbogbo ló wà nínú ọpẹ́ tó bá yí ọlọ́run tí mi sọ ọlọ́run sọ̀kalẹ̀ ẹgbẹ́ ọlọ́run sọ̀kalẹ̀ yẹs ọlọ́run wà nínú ẹ ohun tábà tábà nínú olúwa wọn gbé táyì kan wà tí rẹpẹ àwọn student àwọn ẹgbẹ́ àwọn student wa kan náà ṣe program kan ní táyì yẹn so adúpẹ́ gan ah pé everybody mọ̀ pé ah ọlọ́run pé wàhálà ọlọ́run sọ̀kalẹ̀ sáà mi wà ọlọ́run ẹni tó gba microphone báyìí ẹni kan ó gba microphone báyìí ó kàn ní ẹ jókòó à bàbá ní ẹ jókòó kẹ bàbá ní ọgbà microphone ẹ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ máa gbàdúrà ẹ kúnlẹ̀ ẹ máa béèrè ẹ máa béèrè à adúlù náà ṣe ìtura láyé ọlọ́run sọ̀kalẹ̀ ká tó jókòó ni ẹ máa béèrè báyìí ni ọlọ́run wà láàrin wa lọ́wọ́lọ́wọ́ kí a tó bá ṣe kọ̀rẹ́ tẹ̀ ó yá ó yá ó yá ẹ máa béèrè gbogbo akúlùkù dáyà mọ́lẹ̀ là ń béèrè là ń béèrè bàbá ní à ẹ jókòó kẹ́ akọrin báyìí gbogbo wa rí pé yẹ́sì wà láyé ọlọ́run sọ̀kalẹ̀ sáà wa ẹ wá ní ẹ jókòó jókòó kí ni irú tá èyí mọ́ béèrè ni la fi máa fi àdúrà tẹ̀lé ọpẹ́ tọ́ba inú ọlọ́run dùn nítòkù ní káwọn máa wá béèrè lọ́wọ́ ọlọ́run tínú ẹ̀dùn yìí kọlọ́ ya ẹnjọba ń gbé kíní tẹ̀lé mi kíní ìgbà lọ́sọ̀ pé ẹ̀jọ́kò ẹ̀ bàbá ẹ̀jọ́kò kíní ha ẹ̀yọ àlẹ́ lọ́jọ́ gbogbo yẹ kíde ó yẹ ẹ máa béèrè lọ́jọ́ kọlọ́ ọ̀sẹ̀ ẹ máa béèrè ẹ máa gbàdúrà ẹ máa béèrè wọn náà ẹ̀sùn ọba gbàdúrà ní gbogbo ìjókòó wa tó dá asetán báyìí wọ́n fẹ́ bá wa tó máa bá wa sọ dábàá ẹ mú ẹ kó bẹ́ẹ̀ tó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ẹ̀kọ́ tí wọ́n jùmọ̀ wa lára nígbà tó báyìí kí ló jẹ́ bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó pé wọ́n jẹ́ yẹn ó dẹ̀ yé wọn wípé bá àsìkò orin yẹn dárí ah òun ni gbogbo adámọ̀ ìmísí ọlọ́run sọ̀kalẹ̀ ó yé wọn dára pé a gbọ́dọ̀ béèrè látàdúrà bàbá yìí tó tí ọgbẹ́yìn bá ti lè tọ́lọ́run bá ti lè gbà á táwa múra àdúrà táǹgbà táǹgbà táǹgbà pé ọ̀pọ̀lọpọ̀ àdúrà tó ṣe pé èèyàn kàn làágùn téèyàn làágùn tí ó délé gèlè tó ló para sàmọ́ ara ru mi gbogbo tí ó yọ ara fún mi lọ ìgbòdodo mi sọ fún mi tí ò ní sí kankan nítorí pé ó dẹ̀ burú máa sọ pé ìrìn àjò kìrìsìtẹ́nì kò sí kankan mú ẹ̀ ilé ta gbọ́dọ̀ yọ sọnù ta gbọ́dọ̀ mọ̀ kúrò ń gbogbo ẹ̀ pátápátá ta gbọ́dọ̀ bójú tó gbọ́dọ̀ ṣe ìtẹ́wọ́gbà ní iwájú ọlọ́run kí ni number three àdúrà alright mo ti sọ yẹn náà pé tí ọgbà bá sì tẹ̀wọ́ gbà àdúrà náà gbọdọ̀ gbà nítorí kí ọlọ́run kó kọ àdúrà ènìyàn òní bíbélì sọ pé àwọn kan béèrè wọn ò sì dí dáhùn torí kí ni o torí wọn sì béèrè so téèyàn bá sì béèrè kó o sì ṣe kọ́lọ́run mọ́ gbà ọlọ́run mọ́ gbà àdúrà ọlọ́run jọ àdúrà yẹn lẹ̀ lóòótọ́ ló béèrè ṣùgbọ́n àgbà àtàwọn gbàdúrà àgbàdúrà yẹn lọ́wọ́ ẹ̀ tó ṣe ṣe fún yàn èèyàn gbàdúrà èèyàn gbàdúrà èèyàn lè èèyàn dàtú bí ayé rẹ̀ wu ọlọ́run ó kọrin ọpẹ́ ó wu ọlọ́run kó wá máa ti àdúrà tí òun sì tẹ́wọ́ gbà wájú ọlọ́run bọ̀ ọ́ abá tó dàrú abá tó túká tó àdúrà pé tí ọlọ́run bá máa gbà ó gbọ́dọ̀ jẹ́ àdúrà èyí tí ọlọ́run fẹ́ la fi máa sọ wípé la fi máa lọ wo inú báíbù ilé ìtọ́ bá sì rí nínú báíbù tá a dẹ̀gbà àdúrà tá a lò ó tí ìṣẹ́lẹ̀ tá a lòlòdì o ẹnu nípa ọmọ ìṣẹ́lẹ̀ tó lè báyìí yóò mọ lòlòdì ni o ní ìgbò látòrí kóòdù ni ó mọ lòlòdì irú yẹn kọ́ ẹ tún sọ pé àà ntọ́rọ̀ ọlọ́run sọ lélẹ̀ tá n kílè mẹ́ fún alára wa àdúrà ni máa gbà ntọ́lọ́run sọ lélẹ̀ ntọ́lọ́run sọ ni àwọn abẹ̀rẹ̀ sí máa kílè mẹ́ àdúrà ni máa gbà láfẹ́lẹ́mọ́ wa nu káwá pè é bóyá tọ́rọ̀ ń sọ yìí mo pè sínú ayé yìí ẹ̀hẹ́n wọ́n tá ń pè ní àdúrà nìyẹn tí o bá ti sè yẹn ẹgbẹ́ àwọn àdó ọ̀gbọ́n orí ìyẹ́ ìsàdúrà kárí yẹn kúkẹ́wò ní kémi náà kí n gbé lẹ̀ kí n ṣe téèyàn kan gbọ́ tó lọ ohun tó ń sọ yìí kò jẹ́ ìsinmi àkáǹtì mi gan so ó ṣeé ṣe kí ọlọ́run kó kọ̀ ọ́ dẹ́rù mẹ́ta sọ ni pé o ní ọrẹ ọrẹ owó bẹ́ẹ̀ a máa ń mú ọrẹ owó wá ó ti sọ̀kan fún wa rí dáradára àwọn sọ fún wa dáradára rí pé ní jọ́jọ́ wa kan lóṣogbo tí èèyàn mú ẹni tó ọlọ́run ṣe lóore ńlá ọlọ́run ló dìdí mọ́tò fún àdéhùn dìdí bá láti dúpẹ́ tó mú tó lẹ́nu ara wa kí mo sọ pé òṣèlè sówó yẹn gbà yẹn nínú gbà ọ̀rẹ́ lówó yẹn ti ń jóná mo dẹ̀ sọ fún yín pé àtìgbà yẹn tẹ́lẹ̀ ti kó sínú òde yẹn èmi ò mọ̀ bóyá tí mo mìíràn sì báyìí o ṣùgbọ́n gba tí mo sì dé láàsì nọ́mbà one ọkọ̀ọ̀kọ̀ fún ọkọ̀ọ̀kọ̀ fún sùmọ́lẹ̀ lórí ọkọ̀ọ̀kọ̀ fún lẹ́yìn ìgbà ó dẹ̀ ó ṣiṣẹ́ ní lautech ìgbà mi ìgbà sí ẹ̀ ní ọmọ wọn ra wọn náà bí wòlé kábàáyé náà ṣe káàkiri báńkì mo ti rí dọ́tí mo rí last báńkì tí ló ń ṣe bí sinimu dọ́ọ̀jì ẹ̀ ilé ìgbọ̀dọ̀ kìíyàn o wọn ra wọn kábàáyé kan sí ní sọ àwọn tó àpò orí ọ̀tà ní àwọn orí orí àwọn tẹ́là wà lórí káńtà wọn lè wọn wọn pe ẹ̀ ó ti gbogbo àwọn ọ̀gá bẹ́ẹ̀ ó gba èèyàn gbọ́dọ̀ kí ìsara dáradá wọn so ìwọ̀nba tó bá fẹ́ láti mú wá láti fi fún ọlọ́run agbọ́dọ̀ yẹ kó jẹ́ ilé tó dáa kó jẹ́ kíni o kó jẹ́ ilé tó dáa bẹ́ẹ̀ òun ṣe pé ẹlò aṣọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì owó tó ti ná gbòòrò tán gbà lọ́wọ́ ẹ̀ ní ó máa wá sí church láti jù sínú gba ọ̀rẹ́ ṣe tọ́lọ́run àgbà náà ni irú ẹni bẹ́ẹ̀ ń kó bá ara ẹ̀ ní o mo tábẹ́ láti fọ́ lọ́rùn tó dára táwọn pé ilé yìí dára ni gbogbo wa pátápátá ọlọ́run mọ̀lẹ́fù wa ọlọ́run ṣe kéèyàn ọlọ́run mọ̀lẹ́fù wa ibi tá a tó àti ibi tá a tó ẹsẹ̀ rí nígbà tí wọ́n ju ọrẹ sílẹ̀ nínú tẹ́pìlì ní ọjọ́ wọn ni ni jésù pé obìnrin lè jésù mọ̀lẹ́fù gbogbo wọn obìnrin yìí ọrẹ ẹ̀jẹ̀ ló kéré jù olúwa ní ọrẹ ẹ̀sìn tí wọ́n gbà níwájú mi ju tìǹbù yòókù lọ nínú ọ̀pọ̀lọpọ̀ tí ilẹ̀ ti mú bàtẹ́ mú wáyé wá ṣùgbọ́n gbogbo tó ní tó túmọ̀ sí pé kì í ṣe pé torí pọ́ rè èèyàn pọ̀ tàbó kéré ló jẹ́ kọ́lọ́run gbà pé kò sí pé bí lẹ́ẹ̀fù olúkúlùkù bá ṣe rí ọlọ́run retí ẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣe mú wá gbogbo tó dára wá fún olúwa pé kò sí pé pé ah, pé ó ní lẹ́ẹ̀fù ńlá wà mú pé inú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ní mílíọ̀nù lọ́wọ́ tí ṣe ọgbà tó bá dá wọn bá fifteen naira lẹ̀ báwọn kan ṣe gbogbo ọ̀rẹ́ wọn láyé ọ̀rẹ́ lómi tó ga jùlọ láyé tí mo ti ṣe church kò dájú fifteen naira lọ rí láyé kò dúró ló mo sọ fún ìyàwó èyí tó lọ́run bùkún fún dáadáa tó kó òun lè sọ pé á ah, lọ́jọ́ òní báyìí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo jèrè thirty lọ́jọ́ òní báyìí mo jèrè fifty lọ́jọ́ kan ṣoṣo lẹ́yìn tó lọ́run kò sí gbogbo rẹ̀ tó padà ní church ó ti gbé lẹ́kọ̀ọ́ dájú fifty naira lọ. no what bí ọlọ́run ṣe bùkún fún wa sí ló yẹ kí ọrẹ dáàmú bá fún ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe ẹkú rí títọ́ ni mo sọ fún yín ẹ̀gbọ́n ayẹ́kọ́ ọlọ́run tó gbà ní ọlọ́run kì í so níbàárà náà ọlọ́run kì í so lòsì bí ọlọ́run ṣe bùkún fún wa sí ni ọlọ́run retí ẹ̀ bẹ ọ̀pọ̀lọpọ̀ wa yìí ta a ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àbáyé amòye tá ná fún ọmọ amòye tá ná bá ṣe a bá bùn yẹn lówó ẹ àbúrò wa lówó lówó ọmọ lówó gan amòye tá A lè fún àbí gbogbo àwọn yẹn lára ń náà tá lè fún níbi tá a sàṣà pé pé ẹni fún ní five hundred lẹ́yìn gbóòlì pẹ̀ fún yẹn lówó ó kéré ju ẹ̀mí tó pé pẹ̀lú ẹ̀mí pẹ̀lú five thousand naira ní one thousand naira tó ra ẹgbẹ́ ní olùgbé à òun àfẹsẹ̀ o àbí káṣọ pé àtẹ̀wé fún ìlú rárá pé à mo fẹ́ à pé mo fẹ́ fún yẹn lówó ẹ fún ní five hundred dábàá lọ sóde ní ìsìn báyìí òde mi ò náà sọ five hundred ní ìsìn báyìí mo fẹ́ oṣù náà mo máa fún ní five hundred five hundred ẹ̀yin tẹ́ fún kẹ́ ẹ̀yin wò bó ní ìsìn múlẹ̀ àbí òtún àti kọ́ lọ́rùn ni ọlọ́run ò ní sọ pé mọ́ fi ilẹ̀ tọ́lọ́run kan lè sí pé mo mọ lẹ́fù ẹ̀ ilé ìtọ́nú wà ní ọgbà ṣùgbọ́n ilé tó wà fílẹ̀ yẹn náà ṣe dànù nínà bẹ́ẹ̀ mo gbọ́ mẹ́sẹ̀gì bàbá adébóyè lọ́gbọ́ kan wọ́n Ondo Ondo náà ti ṣe prógrámù yẹn wọ́n á sọ ń bẹ̀ láti fẹ́ parí mẹ́sẹ̀gì wọn gbogbo ẹ̀dá àwọn tó bá fẹ́ dáwọ́ lónìí ẹ̀yẹ̀ fẹ́ dáwọ́ mọ́ sọ kankan lẹ̀ mo lọ sílé bá a sọ pé búrẹ́dì àtàkàrà ló bá ká mo ṣe kóòkì lásán yóò ṣàlàyé láǹfààní jókòó ìjúlẹ̀ korokò fi kẹ́lẹ̀ kó kàn wí ìsìn ẹ̀ lọ́wọ́ tọ́ ìsọlọ́jọ́ yẹn ní pẹ̀lú bẹ́tà jókòó sọ pé ọkùnrin pé ẹ ẹ tí wọ́n dẹ́ nira ni wọ́n dẹ́ nira yẹn tó bá fi ra àkàrà àtẹ̀kọ́ yóò ṣàlàyé láǹfààní yóò ṣe ọ́ ní nǹkan ó dà kó fẹ́ràn charity card ìyẹn tó wá fi pè yóò máa gbogbo ju pé wọ́n á sí church ọlọ́run gbà lọ́tí ọlọ́run mọ level ẹni pé ah kọ́nà sọ pé èmi ọlọ́run mo mọ bí mo ṣe bùkún fún ọ mo mọ tí mo rán sí ọ ṣe kó akọ sí mi lélẹ̀ èsì tó yẹ that's why ó fi ṣe pé àwọn owó mo bá ń lò pé láti ṣiṣẹ́ ìdá ìṣe ìdá rẹ táwọn fi ṣe olúwa kò sí tó máa ń gba ọrẹ ibi wọn pèpè ló lọrẹ tá à máa rí every single fifty naira ló pọ̀ jù ọrẹ kan níjọ́ Sunday àbí tí wọ́n bá fún èèyàn tó bá sọ pé mo fẹ́ fún yín lówó tó fún ní fifty naira kó lè ti ṣe sí i ó yá má fẹ́ láti fún yín lówó tó bá mọ fifty naira kó lè ti máa ṣe sí i èyí kò wẹ̀ ni ẹ̀ ti kà tẹ̀ dín ni àbí òwò pé báwọn rí pé fowó ẹ̀ sọ ẹ̀ wò ó ṣé ó rò pa ẹ̀kọ́ ẹ̀kọ́ wò náà pé níbi tí ọlọ́run bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wá ṣùgbọ́n ẹ̀yin tẹ̀yìn ṣiṣẹ́ ṣẹgbẹ́ ẹ̀yin ẹ̀yin náà gan lówó lọ́wọ́ tó gbé yẹn kan wá wá láti wá pé wọ́n fún mi pé ẹgbà tó dẹ́ náírà pé tó láti fún yín kó lè bẹ́ẹ̀ sọ adó pẹ̀lú lẹ́fù yín kó lè sọ máa rí sí i káwọn sọ pé yẹn kan wá mú fifteen naira pé à ẹ pé bẹ́ẹ̀ fún yín nìkan ẹgbà fifteen naira kó lè sọ máa rí sí i síbi táwọn fọlọ́run yẹn ẹlòmí bí fifty twenty naira lẹ̀ bá wá ní tọ́sí fifty twenty naira lẹ̀ wá di sẹ́ni bí wà á di ládé yóò fi fifty naira yóò fi di lálé gbàgà láàrin ọ̀sẹ̀ kan ó fi bẹ́ẹ̀ ninety naira ìyá ọ̀fọ̀bà lé ó fifty naira ọ̀fọ̀bà lé gbàgà bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tá a lọ àbá bẹ̀rẹ̀ yóò gbàdúrà àdúrà one million praise the Lord tí a ò gbọdọ̀ máa tọ́ra wa a ò gbọdọ̀ bá ṣe kíni o náà níta sọ wípé tí èèyàn bá mú wa múrù nǹkan bẹ́ẹ̀ yẹn wá síwájú olúwa ẹni yẹn fi lẹ̀ o ṣùgbọ́n ọlọ́run ò gbà á ẹ mọ̀ pé yóò fi kọ́ ni abẹ́ mọ̀ pé pé ìrànṣẹ́ ọlọ́run kò lè bá fún yóò ra yóò ra nǹkan tí ó jẹ tiẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ti lè gbà á ẹni ẹ ti rí ó ti wọnú ìdí nìyẹn sátani mọ̀ nítorí mú kí baba kó pé kó jẹ́ tìkìní yìí mọ̀ ọ́ ó rí jẹ́ pé mi ò fẹ́ ni ó pa sátánì wọlé láti àtàgbẹ́ ni gbogbo àwọn nǹkan yẹn gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì wọn la gbọ́dọ̀ yẹ̀ wò kò dáa ó sọ pé a sọ pé àmúdà mẹ́wàá wa wọ́n sọ pé ẹ̀rú pé ẹ̀rú tó dẹ̀ ń san ìgbé ìdá mẹ́wàá náà ó sọ pé ìdá mẹ́wàá rẹ̀ ìdá mẹ́wàá one thousand ẹni tó sọ pé tọ́lọ́run pé ẹni tó gbé ọlọ́run ọ̀sẹ̀ kan ọlọ́run bùkún fún ó rí ó rí èrè fifty thousand naira èrè fifty thousand naira òun ní forty five Abi tẹ́lẹ̀ máa bẹ láti wá níjọ́ sunday kódà five hundred rẹ̀ yóò tó nà báyìí kán lè mọ̀ pé five hundred àwọn bọ̀ ìrìn àjò wa ìsìn ìrìn àjò àwa àtẹ̀yàn kó ṣe kí ni o kì í ṣe ìrìn àjò àwa àtẹ̀yàn pé tẹ́lẹ̀ bá rí mi yóò ní yẹ sá ah, five thousand naira ńlójú ìrìn àjò láàrin àwa àtọlọ́run ni ìrìn àjò láàrin àwa àtọlọ́run ni bí a sọ àmọ́ kìsìtì nípa ní bible school pé ọ̀pọ̀lọpọ̀ àwọn church tó máa ń lo káàdì wọ́n mi kan sọ fún wa ní ní bí ní Saturday àbí àbí Friday pé church wọn á mú káàdì wa ó ti níye tí èèyàn gbọ́dọ̀ fi bẹ̀ àbí tó gbọ́dọ̀ fi síbẹ̀ ní ọdún ó rọrùn nígbà tí káàdì gbọ́dọ̀ máa ṣe ìbùkún fún ọ ní ojúlóòótọ́ sí kù sí ilé báyìí ni ọgbọ́dọ̀ fi bẹ̀ kí ló kan ọlọ́run pé ìrìn àjò láàrin àwa àbọ́dọ́ ìsìn àjò láàrin àwa àtẹ̀yàn pé a ti fi báyìí síbẹ̀ pé kí pásọ ní sọ pé yẹ́s ọmọ one thousand naira ẹ̀ kí ló kan pásọ àtàyè yìí àwa àtọlọ́run ńlájọ wà nú ẹ̀ tí n bá ti lè mú wá mo ṣe pé ọlọ́run orí ọlọ́run sọ pé mo mọ̀ fún ara mi ni mo bùkún fún ọ tí mo jẹ́ kó jèrè lórí iṣẹ́ yìí kó dẹ̀ jèrè one fifty lórí ọlọ́run dẹ̀ àbọ̀lọ́run yèrè tá a jẹ ni ọlọ́run yèrè tá a jẹ náà pé ara mi ni mo mú èrè yìí wá kó rí èrè one fifty jẹ lórí iṣẹ́ yìí pé mo dẹ̀ pé fifteen thousand naira ní tèmi tó yẹ kó mọ́ wá kí wọ́n á ní a kí n two thousand naira sí bẹ́ẹ̀ ni ìlànà òdò lẹ́nu atm ni tí ó gbẹ̀rán dáadáa tó bá jùlẹ̀ ọlọ́run tó ti ìrè wá sọ́dọ̀ ènìyàn tó jẹ èèyàn sọ́lọ́run rè tí ẹ bá ṣe bísínẹ́sì pẹ̀lú èèyàn èèyàn àti ẹ̀ka jọ ṣe bísínẹ́sì papọ̀ ẹ wá jèrè inú èrè tẹ jẹ ẹ wá jèrè twenty thousand naira ẹni ẹ wá mọ pẹtọ ẹ ọ̀rẹ́ adúpọlọ ọlọ́run ó gba tiẹ̀ wá fún ní two thousand naira kó ló ṣe rí kó mú two thousand ẹ gba two thousand naira kó ló ṣe rí ẹ kà ó sẹ́nu ẹ gba ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ náà mo mọ iye géèmù tá a jẹ twenty thousand naira ní géèmù tá a jẹ wáyé tó wá mú eléyìí wá tó túmọ̀ pé a mọ̀ pé a mọ̀ expect pé bá mú ìpín tèmi tó wáyé pé ó mú tẹ̀ǹtì ẹ̀ tó fún ní tẹ̀ǹtì ní kílẹ̀ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀ bọ̀ lọ́wọ́ ni o sí ọ̀rẹ́ ọjọ́ mi ò tó dá o a sì ní ẹ̀ ṣe bọ̀ tó bá ti rí bẹ́ẹ̀ yẹn bí ẹjọ́ jẹ géèmù twenty thousand naira ó wá mú two thousand naira kí ló ń pè máa ṣẹlẹ̀ ibi tí yóò dára fún yín inú mi pẹ̀lú ìfẹ́ tẹ̀sán yẹn mo bá a sì ẹgbà tán ìjà bẹ̀rẹ̀ láàrin ọ̀rẹ́ méjì nìyẹn tíjà bá ti bẹ̀ láàrin ọ̀rẹ́ méjì ẹ rò pé ẹ mọ̀ nínú orí síra yín ẹni ẹni ẹni tó ń kó praise the lord ẹni tó ń kó eighteen thousand naira sọ́wọ́ yóò tó wọn fojú ibi wẹni tó fún two thousand naira ní ọkàn ju àkínní two thousand wá kéré ẹni tó dẹ̀ tó two thousand náà wọ́n ah kìíní yìí máa burú gan so now praise the lord ẹ mọ̀ pé láti bí ọ̀sẹ̀ mélòó tòun ti ń kọ́ wa pé àwọn èèyàn onídàájọ́ òdodo ni á tùgbà sí àárín àwọn àtọ́lọ́run láàbàjẹ́ kọ́lọ́run máa gbé àrífẹ́ lé làwọn náà sọ pé ìjọ bẹ̀rẹ̀ àbídò ní bẹ̀rẹ̀ tẹ́yìn bá ṣe ẹni tó pé tó ṣẹlẹ̀ pé ẹni ti dá ìjà sílẹ̀ láàrin wọn àtọ́lọ́run ṣé pa wá wá kà mr lord tó ní àfikọ́dọ̀ yà àwọn nǹkan yẹn wò pé nígbàkúgbà ní tábàfẹ́ láti fún ìrànṣọ́lọ́run tàbí láti ṣe owó ó lè máa ṣe ká fífún ìrìnàṣẹ́ ọlọ́run gan afẹ́ra àná sí church a gbọ́dọ̀ yẹ̀wò dáadáa pẹ̀lú lẹ́fù tọ́lọ́run fún wa táwọn eléyìí ó máa ṣe tẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run tí kò sí nínú bíbélì ní old testament nígbà gbà tọ́lọ́ máa sọ fún pé ẹ ṣe ìrúbọ kan fún mi ọlọ́run máa fi kún un pé ìrúbọ eléyìí tí ò lábùkù abẹ́yẹn kí n kàbẹ́ ìrúbọ kọ́kọ́ tí ò kì í lábùkù ọlọ́run máa béèrè ìṣẹ̀lẹ̀ tó lábàwọn pé ìṣẹ̀lẹ̀ ìtẹ̀sẹ̀ rẹ ti gé ló wà sọ pé olúwa mo wá fún wa mo lọ sínú tẹ́ḿpìlì mo sì létò pé ojú ẹ̀ kan ti fọ́ lé àwọn ọmọ wájú ló wá sínú tẹ́ḿpìlì ló pé etí ẹ̀ kan ti gé ìlú òun pé eléyìí tó pé èmi ọlọ́run pé tó pé tó mú gan tó jẹ́ sáìsì ní ọlọ́run pé èmi ọlọ́run ọmọ ilé tó funfun dáadáa tí ò lábá wọn tí ò lábùkù òun ni kí o mo wà kó n tàbí láti fọlọ́run mo máa ń sọ dáadáa kó n tàbí fọlọ́run afẹ́ láti gbà padà ni ẹ fẹ́ láti ṣe kí ni o pé à ah, mo fẹ́ ra blọọkù fún eh, chọ́ọ̀chì o ìyẹn kó ṣe pé wá wá ṣe pé o ní blọọkù àwọn blọọkù yín tó bá ti gé yẹn èdò ni ẹ mọ̀ lẹ́mọ̀ tànù gbà á ah, dín yẹn lówó àwọn tó máa wá tí ó kò kó tó máa kó ní ọdún náírà o àwọn lè kó láti gé létí mo fẹ́ kó lọ fólúwa mo máa kó wá fólúwa ẹgbẹ́ wo ni ó ṣe rí mo fi ń ni o mo fi sàpẹ̀lú ní kó àkókò sí pé ìwọ̀n wá pé yẹs èmi wá wá òfin ra sìmẹ́ǹtì fún george eléyìí tó ti dùn tàbí tó ti ẹ̀sáyà ibo lè rí òsì wa mo fi sàpẹ̀lú ní pé kò gbọ́dọ̀ jẹ́ eléyìí tí kò ní lọ́sọ pé ẹ mo fẹ́ ra páànù fún yín o kó wá jẹ́ páànù kan ti fi kan lérí níbi tá a fi kan george yóò tó máa jò bàbá àdúgbò praise the lord mo fi ọ̀pọ̀ àwọn kílẹ̀ ṣàpèjúwe pé ohun kó tàbí láti ṣe ni àfi láti ṣe fún ọlọ́run ọ̀rẹ́ ni ó gbọ́dọ̀ ìdílé ta sí lọ́nà tó tọ́ tí ọlọ́run yóò lè gbà lọ́wọ́ ènìyàn bàbá nínú olúwa ní sátọ̀dé wọ́n yẹn báyìí tó wá sí mítì ní sátọ̀dé wọ́n máa ń sọ nínú mítì yẹn mo ta àwọn kan dáadáa nù kẹta sọ yẹn o pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ṣètò fún ti ọlọ́run lóòótọ́ ìrànṣẹ́ ọlọ́run máa gbà á ṣùgbọ́n kò ní ṣètò ọgbà débi bẹ́ẹ̀ kó dé lọ́dọ̀ ènìyàn àwọn ah! ní kí ló ṣẹlẹ̀ ṣùgbọ́n wọ́n ní pé nǹkan ló kó àwọn náà lẹ́kọ̀ọ́ yẹn ní campus bí ẹlòmíì wà tó ṣe pé bóyá pé mo ti gbogbo yẹn kọ́ ní mo mo ti abẹ́mọ̀ gbogbo yẹn kọ́ o láì kìnnà sọlọ́run tí ò kí mo ti lè bá lọ ra tíì fún bá lọ gbé fún yóò gbà o àbí ṣùgbọ́n ọkọ ẹ̀rí ò ní lélẹ̀ bí kò ṣe pé wá ṣe pé ápù ni ní máa jẹ abẹ́mọ̀ òdodo sọ fún ìyàwó yóò gbà mọ́ mi sọ̀rọ̀ kan fún alọ́jọ́ kan pé èèyàn kan fúngbà kan gbé mi sàn ẹni ẹgbẹ́ oúnjẹ wá fún àwọn bàbá ẹni ò tí ì kú òtán ti fi tọrẹ wọn làwọn kan sọ pé ah ènìyàn wọ́n ní kò tí ì kú o wọ́n fi wọ́n làwọn tó wá tà fún mi ah èyí tó fún ẹnìkan wọn ló ti bó ti fún wa ó ti ṣe tiẹ̀ fọ́ lọ́rùn ó kù sọ̀wọ́ àwa ó ti ṣe tiẹ̀ tó bá wù wá a lè jẹ́ tó bá wù wá a lè fún yàn ìyẹn ò kàn mọ́ ah, <laughs> ọdún ẹ̀tàn sọ wọn làwọn wà bẹ́ẹ̀ pé wọ́n lè fi sàkégbé fún ẹlòmíràn kristi lọ́wọ́ náà tó bá ṣe pé irú èyí tó ṣe pé ẹni yẹn fẹ́ ni ah, ẹni òkú tó ṣe kójú ẹsẹ̀ mẹ́ẹ̀ lójú ẹni yẹn ní òwú ẹni yẹn tí ó ti máa jẹ́ pé ah, ah, tọkàn mi fẹ́ kò ní mọ wa yìí so à ń sọ pé ó kó tábẹ́ láti fi fún ọlọ́run á èmi náà kàn ronú nǹkan fẹ́ fún fẹ́ fún ọlọ́run ní nǹkan kárí wípé àwọn ilé tó dáa láti fún ọlọ́run ọlọ́run kó lè gbà lọ́wọ́ wa God bless us in Jesus name ah ọlọ́run gbà wá memory verse Hebrew máàkà fún yìí a máa jọ ka papọ̀ ní ìgbà méjì ìwé Hébérù orí kọkànlá ẹsẹ̀ ìkẹrin nípa ìgbàgbọ́ ni Hébérù rú ẹbọ sí Ọlọ́run tí ó sàn ju ti Káìnì lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni Ọlọ́run sì jẹ́rìí ẹ̀kún rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú nìyí ó ń fọ̀ síbẹ̀ mo ń kà fún wa ní ìgbà kejì Hébérù orí kọkànlá ẹsẹ̀ kẹrin Hebrew chapter eleven verse four nípa ìgbàgbọ́ ni Hébérù lu ẹ̀kọ́ sí Ọlọ́run tí ó sàn ju ti Káìnì lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni Ọlọ́run sì ń jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọ̀ síbẹ̀ ẹ jẹ́ ká jọ bọ̀ nígbà méjì ó yá o nípa ìgbàgbọ́ ní Hébérù lu ẹ̀kọ́ sí Ọlọ́run tí ó sùn ju ti káìní lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni ọlọ́run sì jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọ̀n síbẹ̀ ẹ jẹ́ kàkà papọ̀ lẹ́ẹ̀kan sí ó yá o nípa ìgbàgbọ́ ní Éfésù lu ẹbọ sí ọlọ́run tí ó sùn ju ti káìní lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni ọlọ́run sì jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni home from Spain praise the Lord ní mo rí bàá sáré ìyìn méjì ọ mẹ́ta praise the Lord ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa lórí ìta ẹgbẹ́ tí wọ́n yẹ máa God bless you ma. Yes. Okay. Pé olódodo ni. Yes ọlọ́run jẹ́ ilé ẹ̀kún rẹ̀. ẹ ti try ẹ gbìyànjú God bless you God bless you praise the Lord now torí time wa ẹ jẹ́ ká wò bí ọlọ́run gbogbo aláàmú nípa kéèmù àti ebẹ́lì àbí ok a máa tún kàn sí mo fẹ́ ká wo memory verse yìí nípa ìgbàgbọ́ ní ebẹ́lì ru ẹbọ sí ọlọ́run tí ó sàn ju ti kéèmù lọ àbí àwọn méjèèjì wọ́n jọ ṣe ìrúbọ àbí bẹ̀sẹ̀ ọlọ́run gba ti ébẹ̀lì ọlọ́run gba ti kéènì àwọn àṣírí ẹ̀ lẹ́gùn wọn fi hàn wáyé dé láti inú ìgbàgbọ́ wa inú kí ló ti ṣe o ìgbàgbọ́ pé yẹ́s fún ọlọ́run ní nǹkan mo gba ọlọ́run ìgbọ́ ó dàbí pé yẹ́s mo fún ọlọ́run nígbà bẹ́ẹ̀ ọlọ́run orí ìdàgbàgbé àhà eléyìí ó mọ̀ nǹkan wá pé ẹbọ rẹ̀ ó sàn ju ti géèlì lọ gbé nípa èyí tí a jẹ́ ìrẹ̀ pé olódodo ni olódodo pé ó mú wá gẹ́gẹ́ bí irú èyí tí ọlọ́run fẹ́ ní ọ̀nà tí ọlọ́run fẹ́ ló gbà láti mọ̀ wá ọlọ́run jẹ́rìí ẹ̀ pé olódodo ni pé ọlọ́run sì jẹ́rìí ẹ̀bùn rẹ̀ ẹ̀bùn tó mú wá gan ọlọ́run sì kí ni o ọlọ́run tó jẹ́rìí ẹ̀bùn yẹn ẹ̀bùn tó mú wá ọlọ́run tó jẹ́rìí ẹ̀bùn yẹn pé àà ẹ̀bùn tó mú wá yìí dá ó wù mí mo gbà á ọlọ́run tó jẹ́rìí ẹ̀bùn tí ó mú àti nípa rẹ̀ náà bí ó ti kú nìyí ó ń fọhùn síbẹ̀ torí àgùntàn fún ọlọ́run pé bó ti kú ni síbẹ̀ ó ń fọhùn nítorí ẹ̀gbọ́n ẹ̀ tó fún ọ lọ ọ̀run ṣò ọlọ́run tún láti jẹ́rìí ẹ̀bùn yẹn nípa ìgbàgbọ́ ló jẹ́ kí ọlọ́run kó gbà á ní ọwọ́ rẹ̀ ẹ wá jẹ́ ká lọ wò nínú ìwé Genesis Bible reading wa náà nìyẹn o Genesis chapter four a máa sáré kà láti ah, ẹ jẹ́ ká kà láti verse one sí verse fifteen. Yes. God bless you all. Yes, Ádámù sì mọ ipa aya rẹ̀, ó sì lóyún, ó sì fi káyìnì, ó sì wí pé mo rí ọkùnrin kan gbà lọ́wọ́ Olúwa. Ó sì fi Bẹ́ẹ̀lì arákùnrin rẹ̀. Bẹ́ẹ̀lì a sì máa ṣe olùṣọ́ àgùntàn, ṣùgbọ́n káyìnì a máa ṣe àròkọ, ó sì ṣe ní òpin ọjọ́ wọn nìyí tí káyìn mú ọrẹ nínú èso ilẹ̀ fún olúwa wa àti ebẹ́lì òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn ànínú àwọn tí ó sanra olúwa sì fi ojú rẹ wo ebẹ́lì àti ọrẹ rẹ̀ ṣùgbọ́n káyìn àti ọrẹ rẹ̀ ní kò ní káyìn sì bínú gidigidi ojú rẹ̀ sí rẹ̀ praise the lord now bí káyìn ṣe mú ọrẹ tiẹ̀ wá kí lójú olúwa ṣe o bẹ́ẹ̀ ibi olúwa rẹ̀wẹ̀sì ibi olúwa ó ti rí báyìí ojú olúwa ò ojú olúwa ò inú olúwa ò dùn sí ló ń jẹ́ bẹ́ẹ̀ òun náà mọ wá ebéèlì ló bó ṣe mú tiẹ̀ wá á bẹ́ẹ̀ pinnu ọlọ́run dùn bẹ́ẹ̀ tìgbà tó náà mú tiẹ̀ wá praise the lord now àwọn ibi tá a sọ kó wà ń bẹ̀ lélẹ́yìí pé àwọn méjèèjì ni wọ́n jọ mú ọrẹ wá pẹ̀tù ọlọ́run gba àtìyàn kan ọlọ́run tí ìkejì náà ṣe kìí ṣe pé òṣèlú bọ̀tọ̀ ọlọ́run lọ́run sọ pé òṣèlú tó tọ́ o bètè mi ò gbà á ibi tó ti ní problem yìí náà ẹ wá máa gbọ́ o ẹ jẹ́ káàkà ẹ jẹ́ káàkà tán bí òun ṣàlàyé ẹ̀ papọ̀ ẹ tẹ̀síwájú mà. olùwàsídìí ká ní pé yes èyí ṣe tí yes èyí ṣe tí inú fi bí ọ èyí sì ti ṣe tí ojú rẹ fi rẹ̀wẹ̀sì bí ìwọ bá ṣe rere ara kìí yóò àyà ọ praise the lord ẹni pé ọlọ́run sọ tó lágbára ojú olúwa rẹ̀wẹ̀sì sí ohun tí kára rẹ̀ náà gbọ́ ẹ̀rọ pé orí bó bá ṣe ṣe sí oyún tẹ náà wà rẹwẹ̀ ṣùgbọ́n àwọn gbà á wẹ́ẹ̀ tó oyún tẹ náà rẹwẹ̀ bẹ́ẹ̀ kó bá ṣe rere bẹ́ẹ̀ kára rẹ yá ni pé àwọn mọ̀ pé mo yẹ èmi mọ tí mo fún olúwa pé wáyé tó ṣe pé oyún tẹ náà rẹwẹ̀ sí ó pé wọ́n ta olúwa pípọ̀ bá ṣe rí ara kìyà ìyá ọ̀wọ́ gan mọ̀ kó ṣe tí o mọ̀ pé tó wọ̀ dà pé wáyé tó oyún rẹwẹ̀ sí pẹ́pẹ́ pẹ́pẹ́ tó bá mú nǹkan tó dára mú olúwa inú ẹ̀ máa dùn ara ẹ̀ máa yá pé yẹ́ẹ̀sì ojú olúwa rẹ̀wẹ̀sì sí ojú ẹ̀ náà rẹ̀wẹ̀sì ẹ̀ tẹ̀síwájú bí ìwọ kò bá sì ṣe rere ibi tó ti fún ọdún dè lọ nìyẹn o tó bá ṣe rere kí ni o ẹsẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà ẹ tẹ̀síwájú mà. yes. yes. yes. káyìn sì bá ebéèlì arákùnrin rẹ̀ sọ̀rọ̀ yes ó sì ṣe nígbà tí wọ́n wà ní oko káyìn gidi sí ebéèlì arákùnrin rẹ̀ olùdókòwò praise the lord náà ẹ wo orú ohun tó ń gbé nínú arákùnrin yìí tó fi mú ọrẹ lọ fún olúwa praise the lord ọlọ́run mọ̀ àbọ̀lọ́run mọ̀ number one kí kò ní ọkàn rẹ̀ ò dáa nínú ọkàn tí ò dáa náà ló fi mú tí ò dáa lọ fún olúwa ohun tá a mọ̀ pé lóòótọ́ àti lódodo ọkàn ẹni yóò dáa tó yẹ kó ronú kó ń pa síbẹ̀ ni ló ṣe àbọ̀lọ́run. tí bẹ́ẹ̀ ló ṣe ọlọ́run yẹn kó lọ gbójúlé pé ọlọ́run wáyé tó bá tèmi tó gbélé ibẹ́ẹ̀lì ò sẹ́nà kí ló fi ṣe láwọn tẹ́ẹ̀fù mọ̀ pé ni yóò ọlọ́run ti rí ìṣèyàn gidi mú nǹkan wá fún mi rere ó tún máa mú èèyàn gidi ò lè mú o yìí sèyàn gidi yẹn burúkú ni ọ nínú pàṣẹ wà lóun pé òun burúkú lọkùnrin yìí ó ń rí pé kì í jẹun sílẹ̀ tó dáa tọ́lọ́run gbà nítorí tó bá rò ní pé òun ó pa ìyẹn gidi tó ní tó wà tó nìkan gidi ní ọkàn nìyẹn sẹ tọ́lọ́ máa gbọ́dọ̀ rẹ̀ nìyẹn ẹtọ́ pé nínú ọkàn rẹ̀ pé èrò burúkú èrò tí ò dáa ẹlòmíì èrò burúkú inú èrò tí ò dáa ní o ti mú kàn wá pọ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run tábà ọ̀dẹ̀ tábà ń arínúròde olùmọ̀ràn òtítọ́ dẹ̀ tọ́lọ́run dẹ̀ jẹ́ lótìtọ́ ni ọlọ́run dẹ̀ rí lótìtọ́ náà o tún wá rò èrò burúkú ẹ tún wá tó o tún kún ọkàn rẹ níbẹ̀ pé o tún pa lẹ́yìn pé tọ́lọ́run bá gbọ́rẹ́ rẹ̀ ó tọ́ ń tòótọ́ apààyàn ọ̀rẹ́ apààyàn kí ni tọ́lọ́run fi sí tó bá sì ń pé ẹ tó sọ pé ó ní èrò rere tó bá dé gidi ni bó ṣe rí bẹ́ẹ̀ yẹn kí ló yẹ kó ṣe o ó yẹ kó máa wọ́n náà tó láàrin àtọ́lọ́run olúwa báwo mo ṣe ṣe tẹ̀gbà tí bẹ́ẹ̀ni tẹ̀gbà tèmi olùwàkẹ́lẹ̀ mi náà sì ní ọ̀nà àbáyọ ó yẹ kó máa wọ́ ọ̀nà àbáyọ kó sì máa ṣàkóso láàrin àtọ ọlọ́run rẹ yóò ṣe tún ara rẹ̀ sí níwájú ọlọ́run rẹ kó ṣe kàkà kó sì yẹ gbúgbúrú ọkàn rẹ̀ ó fi ń sí i ṣùgbọ́n ibẹ̀ ni tẹ̀lé inú ìgbàgbọ́ tọkàntọkàn tinú tinú tó mú wá yẹn inú ẹ̀ dùn sí i láti fìfò tinú tinú tọkàntọkàn irun tọ́lọ́run gbà lọ́wọ́ èèyàn yẹn tẹ̀lé tinú tinú tọkàn inú èèyàn dùn sí i èèyàn láyọ̀ sí ó láti inú ọkàn yes ọlọ́run ọlọ́run ọlọ́run dára sí mi ní dára ọlọ́run mo fún ọlọ́run lélẹ̀ nínú ìdùnnú lótìtọ́ ọlọ́run máa gbà ẹ sọ pé kò gbọdọ̀ sí tá a bá wá fọlọ́run pé wọ́n sáà ní sáà mọ́ ni mo sáà mọ́ wá ó fẹ́ tà kí n mọ́ fi lẹ̀ torí kò ní sẹ́lẹ̀ kankan tó máa gbà ń bẹ̀ ọlọ́run sá ọjọ́ sunday tó kọjá ní four sunday tá a sí nígbà yẹn bóyá ọ̀pọ̀lọpọ̀ máa rí odidi ọmọkùnrin àgbàlagbà tó dàgbà owó síbẹ̀ ẹ̀yin ò lẹ́rìí God bless you ẹ̀yin náà rí God bless you àgbàlagbà láìsọ ọmọ kékeré ó sì ń bọ̀ báyìí ọwọ́ òsì báyìí àgbàlagbà láìsọ ọmọ kékeré ọwọ́ òsì báyìí lè jọ rẹ báyìí ó lè ṣe báyìí ní sì ń lọ ọlọ́run nìyẹn o tó lè fún yàtì ẹ̀ lọ́rẹ́ bẹ́yìn tó lè fún bàbá àti ẹ̀ lọ́rẹ́ bẹ́yìn ọlọ́run nìyẹn o ọwọ́ òsì báyìí bàbá àti ẹ̀ tó lè fún bàbá ẹ̀ lọ́rẹ́ ọmọ ẹ̀ bá mọ̀ kó wá fún inú ilé ó sọ pé mọ́mí gbà kó lè ṣe é sí i ìgbàjú ìṣòro náà nílò ìgbàjú látọ̀dọ̀ Ọlọ́run ara tó fi ẹ̀sìn dè ni mo sọ fún yẹn náà bó ah, sì sí ẹ̀mú bá pé ọmọ kékeré ni á ló yẹ òye àgbàlagbà bó sì sí ẹ̀mú ẹ̀sìn gbà ah, ẹ̀rù gbélé yìí ni Ọlọ́run Ọlọ́run ó kọ́ Ọlọ́run ìgbà ọwọ́ òsì ó lè sí báyìí ó lè sí ìgbìlẹ̀ báyìí ó sì ń lọ ọwọ́ òsì ọwọ́ òsì àfọwọ́ ọ̀tọ̀fọ́ lọ́nga tó fi rẹ̀ lẹ̀ sí ìjọsọ́nà ọ̀sọ́kùn ti gbà náà ọwọ́ òsì left left ọwọ́ tààtọ̀ pè lọ́wọ́ ọwọ́ ọwọ́ kíláà máa pè Yorùbá máa ń yí padà kọ́ wà láàbíà ọwọ́ òsì ni máa pè tí o tẹ̀ láti ṣèkẹ́ dáadáa nítorí bá fọwọ́ òsì tó bá yí dáa ẹni máa pa left dáadáa ni tí o bá fọwọ́ òsì ṣe nǹkan yóò kàn gbé rẹ̀ ní nǹkan lọ́wọ́ ọwọ́ òsì ló ń fi mú wá láti fi fún Ọlọ́run tí o lè lọ síwájú ọba àlùkò ọba àlùgbà ó sì máa lọ díẹ̀ díẹ̀ nìyẹn náà ó bẹ̀rẹ̀ sínú ìgbèkùn nìyẹn by the time tó bá lọ lẹ́yìn yìí ó bẹ̀rẹ̀ sí máa ní àwọn strange result strange result olúwa kí ló wá ṣẹlẹ̀ òun náà gbàdúrà rí tí ń wá ọkàn òun ní fi ṣe fọlọ́run ọ̀nà òun nígbà láti wá fọlọ́run títọ́ lọ́run àgbà náà nìyẹn ó sì máa ń lọ́pọ̀ ó sì máa ń rí nìyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sátani ti kala bá a ṣe sátani náà rí ìwọ wọn fọ owó sí fọlọ́run á sọ fún ọ pé ọlọ́run ìsọlọ́run owó díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́pọ̀lọpọ̀ sí máa ń ṣe ìyẹn láti láti kó ju ẹ̀ sínú gbé kòkó rẹ̀ sínú ẹ̀ là bá ṣe sọ àwọn èèyàn gan tẹ̀kára ẹ̀ bá sọ pé ẹ̀ bá ṣe sọ èṣù náà dẹ̀ mú èṣù náà máa mú bẹ́ẹ̀ pé àárí ọ̀ gbọ́ ṣe ṣe ṣe pé kì í ṣe pé àkàn pé àkàn sí pé ó náà ṣe pé ó jùlẹ̀ àbí ó jùlẹ̀ fọwọ́sì tọ́ náà ṣe ìtọ́lọ́run gbà náà nìyí àwọn ojú tá a fi sí a fi sí pé kọ́nà kọ́nà pé inú wa dùn ní o tayọ̀ ta àbẹ́ màá tún ojú tá a kan ojú tá a fi sí ni àbẹ́ ẹlòmíì màá túmọ̀ rẹ̀ ẹlòmíì ló pọ̀ kọ́ àfẹ́rẹ́ wọn rẹ̀ kò yé ijó tá a ń jó ní túmọ̀ olú inú mi dùn láti mú wa o ayọ̀ mi kún o wa wa wa ara mi inú tayọ̀ tá a lè fi mú wa o bẹ́ẹ̀ láti fi láti mọ̀ pé wo olúwa inú mi dùn ọ̀nà àjọpọ̀ olúwa mo fẹ́ fọ́ wa ni o inú mi dùn sí o tayọ̀ tayọ̀ ló fi mú wa o láàbò ìpèkó yẹ fún ọ sílẹ̀ nínú ìdènà lálàkúrọ̀ fi lẹ̀ lọ́dún tó ta sọ́kọ̀ sílẹ̀ nígbà tá a wà ní orthodox lẹ́bà àfọ̀rẹ́ lẹ̀ ẹ̀tọ́ sọ̀rọ̀ yẹ tó fọ̀rẹ́ lẹ̀ ẹ̀tọ́ pẹ̀lú ọba yẹ tó fọ̀rẹ́ lẹ̀ nígbà yẹn nígbà yẹn ẹ̀ lè kọjá níwájú ìrànṣẹ́ ọlọ́run anyhow ní orthodox ẹ̀tọ́ sí báyìí mọ̀mọ́ kan wá sí ìjọ̀gbọ́njọ́ kan bẹ́ẹ̀ rí mọ̀mọ́ yẹn mọ̀mọ́ àti nígbà mọ̀mọ́ yẹn mọ̀mọ́ yẹn sì wọlé níbi tó dé bàgé mọ̀mọ́ yẹn sì ọkọ̀ ojú sí ló ti báyìí mẹ́ẹ̀ àgbàlagbà ni o àgbàlagbà mẹ́ẹ̀ sí ọ̀bá yìí pẹ̀sẹ̀ ọ̀rẹ́mọdé bẹ̀rẹ̀ wọ́n lè kọ́ yusuf náà ṣe báyìí ẹ̀ ẹ̀ ẹ̀ kọjá ní àwọn wọ́n ti sí ọlọ́run wọ́n fi wọ̀ sí àgbàlagbà náà ayé rẹ̀ ọlọ́run kò bá ó fa ènìyàn lé sátani lọ́wọ́ yẹ ní sínú ìgbò ó ti fẹ́ ní yẹn sínú ìgbèkùn ọlọ́run báyìí kọjú orúṣẹ́ ní yẹn ní tó mú wáyé mi ò gbà á tàbí ọlọ́run kọyìn sí mi ò gbà á ohun tó mú wáyé ó ń fi ẹni sínú ìdè sínú ìgbèkùn ìgbésẹ̀ yẹn tó ṣẹlẹ̀ yẹn tó ẹni ọlọ́run gbà yẹn ó ti fẹ́ ní ẹ lé sàtánì lọ́wọ́ dẹ̀mú pé ọlọ́run wá dára pé kí á mú àwọn ohun rẹ̀ wá àwọn nǹkan tá a lè ń pè ní ọlọ́run ó pọ̀ síwájú ọlọ́run gba gbogbo ó pọ̀ ọrẹ àkọ́kọ́ tá à ń wá síwájú ọlọ́run ó ní ayé wa nọ́mbà wán ọrẹ òun láyé wa ọrẹ nọ́mbà wán ayé wa ti ayé ènìyàn tí o bá fi ṣe ìtẹ́wọ́gbà lọ́dọ̀ ọlọ́run kí ènìyàn fara hàn níwájú ọlọ́run kọ́lọ́run ni mo kọ́ ẹni ẹ̀ ti wọnú òde kọ́lọ́ ni mi fẹ́ yọ ọ nínú mi ẹni tí wà nínú òde kọ́lọ́ ni pé kí wàhálà yìí kọ́lọ́ sàkúrò níbi tẹ́ni bá wà pé ìwọ kọ́ ìgbọ́dọ̀ jẹ́wọ́ kí ènìyàn ké kọ́lọ́ rí jẹ́ ti ohun ènìyàn ohun wo ni mo gbọ́ yẹn mi fẹ́ gbọ́ ohun yìí bẹ́ẹ̀ àwọn kan wà tó sọ pé tí ẹlòmíì tó sórí pẹpẹ gbójú rí pẹpẹ nínú ọlọ́run tó bá tó bá ẹgbẹ́ tọ́lọ́run kọ̀ mi tó bá ẹgbẹ́ sórí pẹpẹ yẹn àwọn àwọn tó fi pẹpẹ ń dáná àwọn kan wá bẹ̀ sọ pé nígbà pé ọlọ́run kọ ọlọ́run fẹ́ rí ló bá gbẹmọ ẹgbẹ́ fún ìgbọ́ olórí pẹpẹ praise the lord ah òun nìkan kọ́ ló máa wọ́n nù yẹn so ẹ pé ayé wa nínú bá wà ọ̀rẹ́ tá a mọ wa síwájú ọlọ́run láti fi fún olúwa tí o bá ti lè fi ṣe ìtẹ́wọ́gbà lọ́nà ọlọ́run kọ́nà kó wá yé ènìyàn ó ìwọ yìí mi fẹ́ ọ níwájú mi ènìyàn ti bọ́ sínú ìgbèkùn ènìyàn ti kó sínú ibi nínú ẹ̀ pé ẹni tí ayé ẹ̀ sì tẹ́wọ́ gbà ni ọrẹ táàmù wá fún ọlọ́run ló máa sì tẹ́wọ́ gbà so ẹni tó yẹ pé ọrẹ àkọ́kọ́ yẹn ọrẹ àkọ́kọ́ tí o bá ti ṣe ìtẹ́wọ́ gbà lọ́dọ̀ ọlọ́run gbogbo yòókù lè ṣe ìtẹ́wọ́ gbà ohunkóhun tó wù kẹ́ni ẹ ó ṣe tó wù kẹ́ni ẹ dáhùn o lè ṣe ìtẹ́wọ́ gbà níwájú ọlọ́run ṣùgbọ́n ọrẹ nọ́mbà wán ti ṣayé wa tọ́lọ́mùbá ti kọ́kọ́ tẹ́wọ́ gbà ayé yes inú mi dùn láti níwájú mi pé kó fara hàn níwájú mi ọ̀rẹ́ nàbà wán tọ́lọ́ kọ́kọ́ gbà nìyẹn nínú ẹ̀ ni a ti ní àwọn ọ̀rẹ́ míì tá à ń mọ́ wa ṣèwájú olówó pé à ń kọrin láti yan ọlọ́run ọ̀rẹ́ ní bá ń fún ọlọ́run ọ̀rẹ́ òun ni kó tá bá ń fi fún ọlọ́run ni pé ọ̀rẹ́ pé à ń pé à ń kọrin à ń dúpẹ́ à ń yan ọlọ́run lógo à ń yọ̀ ọ̀rẹ́ ni tí ènìyàn bá kọ orin tí ọlọ́run bá fi gbà lọ́wọ́ ẹ nìyẹn pé lóòótọ́ ló yanu ẹ ló kọrin ló fẹsẹ̀ rẹ jó ló fi ara rẹ mì tó ló wá báyìí sọ pé mo kọ́ mi ò gbà á ẹni ẹ ti wà nínú ìgbẹ́pọ̀ ẹni ẹ ti dáràn bí kan tó lọ́nà bá dẹ̀ ti lè gbà á sátani bá sọ pé tọ̀hún tó yẹ kí bàbá gbà lọ́wọ́ rẹ bàbá gbà lọ́wọ́ rẹ sátani máa gbàbẹ̀ wọlé ní tí ò kí bàbá gba ọrẹ lọ́wọ́ rẹ sátani máa dé pẹ̀lú ẹ ọrẹ ní àdúrà tá ẹ̀sìn gba yẹn náà àwọn ọ̀fà ọlọ́run náà kẹta pé àwọn ọ̀ràn kan lọ sọ́dọ̀ ọlọ́run olúwa gbà wá ọlọ́run bá yẹn reject àdúrà èèyàn pé àdúrà tó gbà yẹn mi ò gbọ́ ènìyàn wọnú dé tí ìgbà ìgbàdúrà tọ́lọ́run kọ tí kún sí tọ́lọ́run dáhùn tẹ́niyàn ké tẹ́niyàn ké tẹ́niyàn ké tọ́lọ́run gbọ́ ọrẹ àdúrà rẹ̀ kò sì tẹ́wọ́ gbà ọrẹ àdúrà rẹ̀ so ọrẹ àdúrà wa ó gbọ́dọ̀ ṣe ìtẹ́wọ́gbà ọrẹ mi ni ọrẹ owó tá a mú wá síwájú olúwa tá a bá mú ọrẹ wá síwájú olúwa a mú ọrẹ offering wá sí iwájú olúwa láti fi fún olúwa pé olúwa èmi náà mú ọrẹ wá o mo mú ìdá mẹ́wàá ìwá o mo mú ọrẹ wá tí ọlọ́run bá yìí kọ́ ènìyàn dáhùn ènìyàn máa wà nínú òdì tọ́lọ́run bá kọ́ èyí mú owó wá ọlọ́run kọ́ àwọn ọrẹ mi wà tá a tún máa fún olúwa bóyá agbóúnjẹ lọ ránṣẹ́ Ọlọ́run ara sọ ara bàtà àbí aṣeun gan tọ́lọ́run báyìí kọ́ ṣe ènìyàn lọ́wọ́ ènìyàn máa wà nínú òdì ènìyàn máa wà ní ìgbèkùn so àwọn ọ̀rẹ́ tá à ń mọ wa fún Ọlọ́run Ọlọ́run gbọ́dọ̀ gbà á lọ́wọ́ wa tí Ọlọ́run bá ti lè gbà lọ́wọ́ ènìyàn èyíkéyìí ọ̀rẹ́ tọ́lọ́run bá gbà lọ́wọ́ ènìyàn ó máa ń fi ènìyàn sínú ìgbèkùn ó máa fi ènìyàn sínú ìdè Ọlọ́run bá ìrìn jẹ́ tẹ̀ ẹ́ pé ewu tó wà ń bẹ̀ ni pé èyí ò ṣe ìṣe pé yìí ò ṣe o èyí ò lè kó òun ṣe ṣùgbọ́n ọlọ́run kàn ní gbà ewu nìyẹn ẹni tí ò ṣe ẹni yìí ò tiẹ̀ mú ọrẹ wá fún olúwa o kò tẹ́ni tó mú kankan nínú àwọn ọrẹ ta sọ yìí tó mọ wá síwájú olúwa ọlọ́run wá gbà nǹkan ńlá nǹkan tó lágbára nìyẹn náà ọrẹ nàbà wà hàn lámúlọ́kọ̀ kan ọrẹ nàbà wà hàn bí la pé ayé wa kí ayé nìkan tó lè sọ gbà níwájú ọlọ́run ìgbésẹ̀ àkọ́kọ́ ni pé yóò fà yẹ̀ fún Jésù adẹ̀rẹ́ ń sọ pé ó fà yẹ̀ fún Jésù lóòótọ́ ṣùgbọ́n tó ń gbé ìgbé ayé kìrìsìtẹ́nì ara ìgbé ayé ẹ̀sìn ìgbé ayé ẹ̀sìn ìgbé ayé ẹ̀sìn gbogbo àwọn ọkọ̀ táwọn pé nísìnyí sọ pé oore ọ̀fẹ́ Jésù tí Ọlọ́run ti fi fún wa oore ọ̀fẹ́ ó ń ṣiṣẹ́ tó lágbára lọ́pọ̀lọpọ̀ fún wa tó bẹ́ẹ̀ tó ṣe wípé ẹlẹ́rẹ́ lómi ó lè dẹ́sẹ̀ tó lágbára akọ̀tọ̀ lójú pìtì ní ọmọ ọlọ́run ìmọ̀ òwò tó bá ṣe ìgbà kan ni tí àánú Jésù ti sọ̀kalẹ̀ torí ọ̀fẹ́ Jésù ti sí jùbọ̀ ayé ní ìbádàn orí ẹ̀rù níbi ìgbà yẹn kò tẹ́ rí báyìí tó kò tẹ́ tó máa lórí pẹpẹ ìyàtọ̀ fún òṣò jẹ́ ìmẹ̀sẹ̀ ni pé tó bá yìí lọ tó bá yìí lórí pẹpẹ yẹn yóò ṣubú síbẹ̀ ó máa kú síbẹ̀ tó náà kò pé a ah, ayé bàbá yóò sì tẹ́wọ́ gbà o ó sì máa lọ sórí pẹpẹ mímọ́ Ọlọ́run ó wá lọ lásìkò kó fẹ́ lọ sí rúbọ sí ọlọ́run ọbẹ̀ lọ́dún pé ayé bàbá yìí kò sí ìtẹ́wọ́gbà ní old testament ó sì máa ń ṣẹlẹ̀ nìyẹn ẹni tí ẹni tọ́jú pé ẹni dá ẹsẹ̀ tí òun ojú ẹ oyin ojú rẹ kó tó lọ sórí pẹpẹ láti lọ sí ìrúbọ tó bá ti gorí pẹpẹ yẹn ó máa ṣubú ẹni ẹni tó wà láàyè bẹ́ẹ̀ ni pé kó ti ń ṣe ìrúbọ òun yóò máa mi ẹsẹ̀ tí n tó wà lẹ́sẹ̀ rẹ̀ yóò máa ṣèkì yóò máa ṣèkì àwọn ìjọ tó wà níta wọ́n mọ̀ mọ̀ pé ẹni wà láàyè ó wà láàyè síbẹ̀ pé ó sì o tó bá ṣe gbọ́ nǹkan kan ah, wọ́n la yìí bàbá yìí ó sì tẹ ọlọ́run ò tẹ́wọ́ gba yìí bàbá yìí bàbá yìí ti so sílẹ̀ sórí pẹpẹ wọ́n fà jáde tó nísinsìnyí mo ti pé yẹn kó sàyẹ́dẹ́ kan ṣubú lulẹ̀ pẹpẹ ló kàn kú mọ́ tọ́lọ́run kàn máa sì ní pé ọlọ́run rí pé gbogbo tó mọ́ wà yẹn o mi ò gbà á rò pé ẹ̀ǹgẹ́ ti ta sí sọ yìí ẹni táyé bá láti ṣètò ọgbà lọ́dọ̀ ọlọ́run wọ́n ẹni gbọ́dọ̀ fàyè ọ̀fun jésù ó gbọ́dọ̀ gba jésù ló wà tó lùgbàlà rẹ̀ pé tẹ́lẹ̀ bá wá gba Jésù ní Olúwa àtolùpàlà rẹ̀ tó tún gbègbè ayé ẹ̀ṣẹ̀ nǹkan tó bá mú wá fọlọ́run nínú ìgbé ayé ẹ̀ṣẹ̀ yẹn Ọlọ́run máa kọ ènìyàn á kọ ayé ènìyàn ayé rẹ̀ yìí ó ti di ayé ẹ̀gbin ayé ohun tí mi ò gbà ayé ohun tí mo kọ̀ sílẹ̀ gbà that's why pé nígbà tá a bá ń ṣe tá a bá ń ṣe holy communion tá a bá ń jẹ oúnjẹ alẹ́ Olúwa àwọn ènìyàn ni wọ́n máa ń sá fún olúkúlùkù rí ara ẹ̀ pé mi ò yẹ o láti lọ bá oúnjẹ alẹ́ olówó ayé n tó mú ẹni yẹn sọ fún alára pé mi ò yẹ láti lọ jẹ oúnjẹ alẹ́ olówó ayé gbogbo tó ń ní church ọlọ́run ọgbà self condemnation fún alábìyàn ló kún dẹ̀mà rẹ̀ mi ò yẹ láti jẹ oúnjẹ alẹ́ olówó ayé kí ló kù tó lọ́n gbà self condemnation fún alára èèyàn ni o tó kún dẹ̀mà rẹ̀ pé mi ò ẹ̀ pé ènìyàn ló le jù òtítọ́ ni tí èèyàn fún alára pé àgbo mi ò lè jẹ́ ìtúnba ìjẹkìní ó ń sòótọ́ nípa ayé ara rẹ̀ ní kí sẹ́pẹ́ ní parọ́ ó ń sòótọ́ nípa ayé ara rẹ̀ pé mi ò yẹ o láti jẹ o pé àbí mi kí n lọ jẹ ọlọ́dà nǹkan sí mi lọ́rùn torí pé kéèyàn tó jẹ a máa ń sọ pé ẹlòmíì àwọn iṣẹ́ tí arúgbó ń ṣe lágbára tí èyí bá jẹun jẹ olúwa tí àìsàn bá wà lára ènìyàn yóò wọ àìsàn yẹn sùn ẹlòmíràn nígbà tí àwa wà ní orthodox tí ẹ bá gbé yẹn kan sick àìsàn yẹn le àwọn àlùfáà ń lọ tán lọ fún wọn lọ bá ń lé àbí tó bá wà láti fún ní oúnjẹ alẹ́ olúwa ẹlòmí àsàn dìsìn kó ń ṣe orthodox nìkan dìsìn wọn á rí bẹ́ẹ̀ nìyí à ó ń ṣe àìsàn tó le báyìí bá wọn pé ẹni tó yẹ ni à kó la àìsàn tiwa tó lẹ̀kẹ́ mi yẹ ẹni yìí ń sọ ní wékewéke nínú ìjọ bẹ̀rẹ̀ láti pray láti gbé oúnjẹ alẹ́ olúwa lọ láti lọ síbẹ̀ láti lọ bá a láti lọ ṣe service pẹ̀lú àwọn family kan ní púpọ̀s ní ọjọ́ kan báyìí láti lọ ṣe pẹ̀lú ìṣòro pẹ̀lú wọn ìyàwó ẹni ló wọ́n ní àìsàn wọ́n ní problem kan nínú ara tó le nígbà yẹn tẹ̀ nínú ẹ̀ ìtọ́ ọlọ́run kan wà ní kàṣẹ ilé ọkọ̀ mi náà inú ilé náà ni a bá sì bẹ̀rẹ̀ inú ilé yẹn náà àìsàn yẹn lọ nígbà pín láti padà sí general pé kan lọ sí test padà ah, ah professor tó wà ní department yẹn dùnẹ́ kò yé pé kí ló ṣẹlẹ̀ ṣé ẹ ti lọ pé ìbílẹ̀ náà làwọn wà àwọn ọlọ́bì kankan ó sáwọn lè jáde ní à ní kankan ti ṣẹlẹ̀ wọ́n ní kí ló ṣẹlẹ̀ mẹ́wàá professor yẹn kò ṣe àwọn ní àwọn kí ló rọ̀kọ̀ àwọn olùdókòwò àwọn kan báyìí wọ́n dàbí àwọn ní wọ́n làwọn ṣe wọ́n fẹ́ wọ́n practice ẹ̀mí Christianity ó pé àwọn ẹgbẹ́ òkùnkùn ni wọ́n adárúkọ wọn rí ìgbà kan báyìí ẹ mọ̀ náà tó yẹ pé kò pé àwọn tó pé wọn nígbàgbọ́ dáadáa ní agbára ọlọ́run pé ẹ̀yìn gbàdúrà ọlọ́run sì mí rí kù pé lọ́yọ̀ kankan bá máa ṣẹlẹ̀ á sì báyìí à kò wá yẹ ló tún béèrè gbólabẹ́ gbé lọ gbólá lọ iṣẹ́ tánìkan wá sí tánìkan mú one point five wá oúnjẹ adúlúwa ó yanjú ẹ̀ one one million five hundred thousand even with that wọ́n sọ bẹ́ẹ̀ pé fifty fifty ni o wọ́n sọ bẹ́ẹ̀ pé tá kí ni yìí o tẹ́ bá gbé wá o fifty fifty pẹ̀lú one point five wọ́n tún ní fifty fifty ni pé táwọn bá ṣe tó bá ṣe ọlọ́run ṣe tó kù ti ṣe òfin one fifty yín lọ ẹ máa ràn pé títí láì nì àdèkùndọ̀ ń jà lóluwa níbẹ̀ ọlọ́run dẹ̀ fi yànjú ẹ̀ bá máa rí náà wọ́n ti sọ wípé àwọn iṣẹ́ tí ìjà olúwa máa ń ṣe ẹni tó bá gbé dá ẹni tó mọ̀ pé ah, mi ò yẹ tó máa ń bẹ̀rù lẹ́nu pé tó máa bá ìjẹ́ kó máa ṣe pé lọ́lọ́ kí o mọ́lẹ̀ tó tó máa ṣàìsàn ẹni tó bá jẹ́ lọ́nà ìtọ́ lọ́nà ìyẹ kàkà kó wọ ẹ̀sàsà lára rẹ̀ ẹni yóò tó ṣàìsàn ní o àwọn tó gbọdọ̀ yẹn máa ń sá fún ní bá ṣe pé wọn yẹ kóun tó lọ develop àìsàn ẹlòmíà rẹ̀ fìtì ju jẹ́ yóò tó lọ fi ra àìsàn lóde mí pé ọkọ lára wọn bá a ká tó ìtì ìgbà ju next pé ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń ṣe irú yẹn náà náà fi ra wọn sínú mu ìdè pé lọ́mọ ah, sọ pé èmi ni gini ah, tó o ti ríra ẹ tó o ti múra ẹ ọ̀rẹ́dì tó o ti máa tó jẹ́ olú wa gbóra ẹ mọ ẹdá pé kó má sọ pé èmi ni so now kọta sọ ni pé tí n bá fi ra rẹ bẹ́ẹ̀ tó dúró níwájú olúwa pé ah, mi ò yẹ o láti gba oúnjẹ alẹ́ olúwa o wàhálà yọ ọlọ́run láti gbà á sínú ayé mi tẹ́ni ẹ fi kọ̀ndẹ́mù ara ẹ èmi ò mọ tẹ́ni ẹ bẹ́ẹ̀ fi kọ́lọ́run tọ́lọ́run gbà fún ara rẹ ló kọ̀ndẹ́mù ara rẹ kó òun yẹ níwájú olúwa àbí sọ́jọ́ ẹ̀yìn ni ọ̀yẹ́ sọ́jọ́ ẹ̀yìn kan lẹ́ni ọ̀yẹ́ ọjọ́ ẹ̀yìn kan kọ́ náà gbẹ̀gọ́jú ẹni tó bá yẹ kí ẹ̀sùn tó fàfẹ́ gbọ́n jọ lé olúwa o ẹni tó bá jẹ ẹni tó bá sọ pé wà nínú ẹ̀sìn tó bá le ẹlòmíì ọjẹ́ tí ó kù ẹni tó bá jẹ́ ojú olúwa ní ọ̀nà tí ò yẹ tó bá sọ pé ẹni wà nínú ẹ̀sìn ńlá ẹni àkàkọ́ mú ìyè wọnú ẹlòmíì yóò jẹ yóò tó kú pẹ́ẹ́pẹ́ ara yẹn tára yẹn bá ti lè pẹ́ẹ́pẹ́ ara yẹn ti kú ó ti pé ẹ̀ṣẹ̀ ti jẹ gbogbo ara yẹn tán tó wá lọ gbé ìwà ńlá yọ ọlọ́run wọ bẹ́ẹ̀ yẹ pé ènìyàn ò ní ká bẹ́ẹ̀ o ní abita máa ń ka inú òwe kọ́lẹ́tì ẹ̀ wọ́n sọ pé àwọn mìíràn ti jẹ wọ́n sì sùn pé wọ́n sùn yẹn wọ́n kú ni bẹ́ẹ̀ ni wọ́n sùn lọ sùn lọ sùn lọ sùn lọ ó tán nìyẹn praise the lord so náà wọ́n sọ pé tí ènìyàn bá fi ríra rẹ̀ tí ayé ènìyàn bá fi ṣe ìṣẹ́ ó gbà bẹ́ẹ̀ yẹn níwájú ọlọ́run pé ẹni tó ti di àtúnbí ṣùgbọ́n tó ń gbègbè ayé ẹsẹ̀ tó wá gbègbè ayé ẹsẹ̀ rẹ̀ yẹn wá síwájú olúwa ọlọ́run ò ní gbà á ọlọ́run ìtẹ́wọ́gbà lọ́wọ́ ẹ̀ ọlọ́run tó lọ́n bá ti lè kọ́ tó lọ́n bá ti lè kọ́ ènìyàn tí ìjọ ọlọ́run bá ti lè korò sí ènìyàn tó lọ́n bá lè gbójú kò lára ènìyàn ènìyàn ti dáhùn ipò jésù ló wa ibi ló sọ fún wa pé nígbà tí jésù ló wa wo gbogbo ẹ̀sìn ara yé sórí tí jésù ló wa wò sórí ọlọ́run gbójú kúrò báyìí kí ló ṣẹlẹ̀ sáyé òkùn ó bo ayé òkùnkùn ó bo ayé bẹ́ẹ̀ jésù dẹ́ ń ṣe láti rà wá padà ní ni mo kó ẹsẹ̀ yín lọ mo gbé ẹsẹ̀ yín lọ o tọ́lọ́ bá fi ṣe bẹ́ẹ̀ pẹ̀lú owó ẹni tí ọlọ́run kéde pé èyí ni àyànfẹ́ ọmọ mi ṣùgbọ́n torí pé jésù rẹ̀ gbogbo ara yéṣu orí dábì gbogbo ẹ̀sìn yẹn pé sórí olúwa tó bá gbogbo ah ojú pé ojú mi ò ní wo ẹ̀sẹ̀ mélòó mélòó ni ẹ ti àwa yìí àwa yìí àwa yìí ni tí ìní bá ń gbègbè ayé ẹ̀sìn ó wá gbé ìgbé ayé tó tọmọ ti di àtúnbí ọmọ ọlọ́run ṣùgbọ́n ní pé ìgbé ayé ẹ̀sìn ló ń gbé yàtọ̀ àwọn kìrìsìtẹ́nì kan wà bẹ́ẹ̀ lóòótọ́ ẹni ti dàtúbí ṣùgbọ́n nínú kó dàtúbí náà kìkì ẹ̀sìn náà nínú ìgbé ayé ẹ̀sìn náà tó tí báwọn ènìyàn gbé tó máa ń láti wá síwájú olúwa ó ṣe ṣe kọ́ lọ́run kọ́ ayé yẹn bó o sì gbéra rẹ wá fún ara rẹ síwájú yẹn báyìí mo kọ́ ọlọ́run ní kọ́ wa o àwọn tó dẹ̀ lé nìyẹn ọlọ́run o ṣùgbọ́n mo kọ́ mi ò fẹ́ láti rí ọ ewu ńlá ni kí ni mo pe kí ni number two ọ̀rẹ́ kí ni mo pe number two ọ̀rẹ́ ọ̀fẹ́ kéèyàn láti kọrin láti yin Ọlọ́run gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò ṣe nǹkan tí nǹkan lè sí anyhow ó ṣe é ṣe fún yàn tí ó dòdò tí ó rọ bàbà tí ó ṣe gbogbo ẹ tí ó kọrin ọpẹ́ olúwamọṣẹ olúwamọṣẹ tọlọ́run ní gbà tọlọ́run bá ti gbà ẹni tọlọ́run bá gba ọpẹ́ mi ò bí ó ṣe gbàdúrà gbàdúrà rẹ ó gbà mi ò mọ̀ tọ́lọ́mà torí pé ìgbésí àkọ́kọ́ ni láti fa ìwà láàyè ọlọ́run sọ̀kalẹ̀ tí ìbá ti lè wù ọlọ́run tí ọlọ́run bá ti lè dùn ọlọ́run bá dùn pé yes òórùn dídùn yìí ó tọ̀ mí wá mo sì wá sínú òórùn dídùn yìí láti gbàdúrà gbàdúrà ògbà so ìpele àkọ́kọ́ nìyẹn bí tí ọpẹ́ ènìyàn tọ́lọ́run bá yìí kọ́ ara àwọn tó lè máa ń fà tọ́lọ́run fi máa ń kọ́ àwọn ọpẹ́ yẹn àwọn ọ̀nà yẹn ó pọ̀ àwọn ọ̀nà yẹn ó pọ̀ tí ènìyàn bá ń kọ àwọn orin tẹ́yìn òpin tọ́lọ́run fẹ́ bẹ́ẹ̀ á kọ́ ọlọ́run lè má bàa yìí ṣùgbọ́n ohun yẹn gẹ́gẹ́gẹ́ ọlọ́run ò ní gbà èmi kọ́ ló ń bá wí èmi kọ́ lè léyìí láfi máa ń ṣe àwọn àtúnṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn orin kọ́lọ́run lè rí gbà lọ́wọ́ wa gọ́mọ̀sẹ̀ bá kàbẹ̀ ẹnu kọrin lákàbàrà jó lọ́run gbogbo lè tẹ̀ mọ́ wáyé èmi kọ́ ni mo ní èmi kọ́ ni mo ní lè ní o mọ̀ bí a ìṣòkò mo ti sọ ní church ok bí a ní fakọ́tì wa ni mo ti sọ kìnìyẹn rí ní last month kí a mo sọ kìnìyẹn mo kàn gbọ́ lẹ́nu sọlọ́run láàkànni mo gbọ́ program ọ̀hún ni wọ́n á sọ̀rọ̀ ní wípé òyìgíyìgì pé kí ni túmọ̀ òyìgíyìgì èmi ká máa kọrin òyìgíyìgì ooo alágbàwí dáa bàbá yẹn bá ní kálọ wípé kálọ tún wà lọ́dọ̀ Yorùbá dáadáa pẹ́pẹ́ ní òyìgíyìgì òrìṣà ni bẹ́ẹ̀ sì àárín náà sọ pé bẹ́ẹ̀ sì lèmi náà ṣe pé àwa dé fakọ́tì lọ́jọ́ yẹn mí náà bá nà sí nípa máa gbọ́ nǹkan ẹ mọ̀ já àjọ yẹ̀wò mi ní bá sọ kan náà ti náwọ́ àwọn náà yẹn kan náà sọ fáwọn pé orin tá a máa kọ yìgìyìgì yẹn tó jẹ́ àwọn ògbólógbò kan sọ pé tá a mọ̀ túmọ̀ tá à ń sọ bẹ́ẹ̀ pé oyigiyigi yẹn òrìṣà kan ní jẹ́ oyigiyigi nígbà àwọn onígbà ìta èmi gan máa ń kọ dáadáa ah, mo máa ń kọ ohun yìí yìí yìí o èmi náà bá wò títí pé kí ni ìtumọ̀ rẹ̀ ní èdè Yorùbá kí ni ìtumọ̀ yìí yìí ní èdè Yorùbá mo fún lásán máa tún kí ni ìtumọ̀ rẹ̀ ohun yìí yìí kí ló túmọ̀ sí ẹ mọ̀ pé akẹ́kọ̀ọ́ kan tí akẹ́kọ̀ọ́ yẹn la parí ta gbọ́ sínú ilé yìí pé àwọn oríkì Ọlọ́run tó wà nínú báyìí ó tó yin Ọlọ́run ju àwọn tí ò yé wa ta fi ń pọ̀ Ọlọ́run lọ àwọn olùkọ́ àwọn báyìí kù á lè fi yin Ọlọ́run tán ju àwọn ilé tí ò yé wa ṣùgbọ́n táwọn sọ̀rọ̀ nípa kọ́ọ̀tì so ohun tí gbogbo wa táwọn sọ ni pé tí dáàdì kan sọ náà ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn orin tá à ń kọ ọ̀hún ni ọ̀pọ̀lọpọ̀ ohun wọn mọ ibi náà ti lọ gba agbára tán mọ tán ó yí àwọn àwa ni òye mo sọ fún lọ́jọ́ kan bàbá ìlú ọba tó kọrin tèmi tọ́pẹ́ o ṣe ọlọ́run Joshua tèmi tọ́pẹ́ o ló bàbá yẹn God bless you dáàtì bàbá orin tẹ̀lé orin yẹn orin yẹn tèmi tọ́pẹ́ owó ṣe ọlọ́run Joshua ẹ̀mọ tó túmọ̀ sí ní dúpẹ́ lọ́wọ́ tíbi Joshua sẹ́yìn ẹ̀fúnjọ́ lọ́run Joshua ní báìbùlù tíbi Joshua ló dúpẹ́ lọ́wọ́ ẹ̀ mo kọ orin yẹn débi ah, mo ní kẹsẹ̀ sí nígbà yẹn tèmi tọ́pẹ́ owó ṣe ọlọ́run Joshua tèmi tọ́pẹ́ owó ṣe ọlọ́run Joshua tèmi tọ́pẹ́ owó ṣe ń dúpẹ́ lọ́wọ́ tí mi Joshua àwa náà á lè gbọ́ pé àfi yin ọlọ́run tí tọ́lọ́ gbà lọ́wọ́ wa ni. ọ̀pọ̀lọpọ̀ àwọn ewu àwọn nǹkan tí àwọn sí ìdá àṣọ lábẹ́sọ̀ tó rí ní tí ò bá ti yé wa gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì tí ò bá ti yé wa ẹ mẹ́jẹ ká tara wa bọ̀ nú ẹ̀ wọn bí lèyìn ti yé wa tá a ṣe tọ́lọ́run ó gbà ó ti tó ọ̀pọ̀lọpọ̀ àwọn kinní yẹn pé ó ṣe pé ẹlòmíràn ló ṣe pé pé bí abẹ́tẹ́ ni ẹ ti lọ gba kinní àwa ọ̀dọ̀ ẹ̀ mọ́ ó dẹ̀ ó dẹ̀ gbọ́dọ̀ kí wọn táwa ò mọ̀ tó bá ṣe wípé nígbà tí àṣírí ti eh, ẹni tó jẹ́ pásítọ̀ ti dókítà àbá ṣùgbà yìí síbà kan kọ́nu chọ́ọ̀ṣì ọlọ́run àjànà pàbí àmọ́ pépà síbà kọ́nu chọ́ọ̀ṣì náà nìyẹn dáadáa bó ṣe kọ́ náà náà sí wọn kọ́nu chọ́ọ̀ṣì láti bí ọba àtúkọ́ ní ìsìn àwọn mẹ́pẹ́ ní pé ní láti yẹn ni ọ̀kan àwọn student wa láti asán tó jọ bẹ́ẹ̀ bá a ṣe ń sọ ẹ̀ sọ pé ah ah ẹni ẹtú ní kí là ń sọ yìí ah láti ọdún yìí tí gbogbo wa ti mọ̀ pé ah ẹni ọlọ́run gbọ́ òwúrò kọ́ ọlọ́run jẹ́ àjànàkú ni bó sì máa lọ díẹ̀ díẹ̀ ni bẹ́ẹ̀ ẹni tí mo sọ ń gbòmí mo sì ń sọ yìí pé n pé ah pé kí là ń sọ yìí bẹ́ẹ̀ ah ó ní òwúrò kọ́ ọlọ́run ní jẹ́ ẹ̀jẹ̀ ẹ̀ kí bó sì máa lọ nìyẹn tó bá yẹ kí àṣírí yẹn ò bá tú ntọ́kọ̀lọ́kọ̀ wa mọ̀ ìgbà tó ní ẹ̀kọ́ jáde gba èmi náà tètè mọ̀ ìgbà tá a tó mọ̀ pé pásítọ̀ èmi náà bẹ́ẹ̀ mi náà sọ́kọ́ ọ̀rùn gbà yẹn ni pé ẹni yẹn orúkọ ìpè ọlọ́run àjànàkú nígbà tí ò yé wa but later gba táwọn ìṣúná pé ah, orúkọ pásítọ̀ rẹ̀ ló mọ̀ ń jẹ́ àjànàkú tààtàn wá rí ẹni tí pásítọ̀ rẹ̀ jẹ́ sígbà yẹn lójú gbá tó là bẹ́ẹ̀ ta ló fẹ́ máa kọ̀ yẹn mọ́ tó tó máa gbá tó bá kọ́dé bẹ̀ yẹn pé ẹni tó bá kó tiẹ̀ ń kọ́ tó bá kọ́dé bẹ̀ yẹn yóò yọ yóò sàkú yẹn yóò yọ kù nù náà àwọn kẹta sọ pé àwọn pẹ́ tá a bá sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn tó máa ń fà á tọ́pẹ́ lè máa ṣe tẹ̀wọ́ gbà ní ọ̀dọ̀ Ọlọ́run yẹn fúnta pé mo tó téèyàn mọ́ wà yẹn téèyàn ṣe tí ì sọ Ọlọ́run lónìí ṣùgbọ́n táwọn arúgbó pèsè là ń fi fọ́ Ọlọ́run Ọlọ́run nígbà ọ̀nà tẹ́ni yẹn gbà láti yan Ọlọ́run tí o bá ti lè bá ìfẹ́ Ọlọ́run mu ọ̀pọ̀lọpọ̀ àwọn àwọn tó fẹ́ láti yan Ọlọ́run nísinsìnyí báyìí ó ṣe wípé ayé kún ọ̀pọ̀lọpọ̀ wọn ju orin tán fẹ́ kọ́ lọ kí ni mo sọ ayé ó kún mọ́ wọn ju orin tó fẹ́ tọ̀lọ̀ ṣùgbọ́n tó bá lórí tó bá lórí séèjì báyìí omi tẹ́ mọ̀ rí ìfarahàn wọn nínú pé pé lórí séèjì ìfarahàn wọn àwọn ayé wọn ayé àwọn ayé wọn ayé wọn sí nílò ẹ̀mí kankan kò sẹ́mi kankan níbẹ̀ wọ́n sẹ́mi pé àwọn náà dúró gẹ́gẹ́ bí adarí láti díje wa ìjọba ṣe tiẹ̀ lọ náà ní abi torí ẹni tó ń lídìí yẹn tó gbé microphone lọ́wọ́ yẹn tó bá ìsì tó bá ìrọ́ǹgì gbogbo ìjọ ti rọ́ǹgì tó bá ìsì tó ṣe pé ẹ̀ táyé kún mọ́ ẹ̀ dantẹ microsoft gbogbo tó ń ṣe báyìí tó ń ṣe báyìí tó ń ṣe tó ń ṣe òyìnbó ní mo kà kí lórí news ní ní last eh, bíi last week bíi last two weeks ah so òyìnbó kan wá sí Nàìjíríà wá lọ sí church ìyá wa sọ̀rọ̀ wa ń là ó ní àmì ah, church Nàìjíríà ó ní party ó ní ilé party la ní òyìnbó ẹ̀ ló sọ bẹ́ẹ̀ ó ní kò sí Nàìjíríà ó ní kò sí ilé party kó ń lọ church pé gbogbo ijó tó ń gbé ní church bàtà ijó tó máa jó ń party òun ló gbé òun ló ń bá ń bẹ̀ so ó ní àná ó ní kò sí church nàìjíríà ibi kò sí pé lè pati bẹ́ẹ̀ ẹlòmíì tó bá rí ijó tán jó nínú ayé níjọ́ tó bá kọrin báyìí ló náà spirit ẹni tó ń jójú ayé yẹn ló náà máa invite wá sí tọ́lọ́run gbà náà abẹ́yẹ̀ òkèèrè tó gbé òkèèrè ẹ̀kèèrè tẹ́lẹ̀ mi láti kọrin orin tó orin tó kó gbogbo àwọn orin tó àwọn ọmọ ayé ìtọ́jú ni ó pọ̀ orin kan lọ́jọ́ ẹni ìrẹsì máa ń gbàdúrà orin yẹn o mo ti gbọ́ orin mo ti gbọ́ mo ti gbọ́ mo ti gbọ́ lọ ó kàn débi kan ni lónìí yẹn inú chọ́ọ̀chì lánàá ti kọ orin yẹn o ó kàn débi kan ni kí nìkan ó ní ẹjẹ́ ó ní ẹjẹ́ ń fi gọ́ọ̀sù kọ fújì díẹ̀ torí pàtó já sínú yẹn ká ìgbà lọ́sẹ̀ kí ni pé ó kì í ń tọ́ ọjẹ́ lọ ṣe ń sọ yìí tàtàrọ̀ tóun ti wá wà bọ̀ látàárọ̀ tán wà bọ̀ ọ̀ ìṣẹ́fì rẹ̀ hàn gan lélẹ́yìí bàbá kan wà dáàdì kan wà tó jẹ́ mímbà wa ó ní èèyàn kan fúnra bàbá tán lórúkọ lórílẹ̀‐èdè yìí wọ́n ṣe program kan nífẹ̀ẹ́ àwọn káwọn lọ síbi program yẹn ó ní ibẹ̀ ibi ibi ibi vid open space náà ń lò pé táwọn yẹn pọ̀ lọ báwọn ṣe débẹ̀ báyìí láti wọlé sí orí vid yẹn ah! àwọn ń gbọ́ bàbá yìí ti bẹ̀rẹ̀ program àwọn ń gbọ́ ohun tí bàbá yìí kọ àwọn orin ayé kan sáré lọ́gbọ́n fi díẹ̀ kún díẹ̀ kún báwọn sì gbẹ́sùn yẹn báyìí. Ah! èmi ọlọ́run gba àwọn àgbẹ̀ tó bá yẹ wá bí àwọn tó fẹ́ ń ra wọn sí lórí yẹn tó ń wá ta ló kọrin ìyá wọn tó ń mẹ́ta àbá yìí kọrin ta ló kọrin báyìí àwọn orin àwọn orin ayé àwọn orin ayé wọn wá ń dọ́gbọ́n sàǹdọ́gbọ́n yìí díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ wọn làwọn padà ní o wọn làwọn nígbà gbọnu sẹ́nu sí ni tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gidi gan wọn làwọn padà ní o láǹkọ wọn àtọ̀ ń padà wọn àti padà kó bẹ́ẹ̀ ni báyìí bẹ́ẹ̀ tí ì sẹ́ni ẹ̀ nìkan kí ni ó and it doesn't matter so bá sí pé òun ni pé àwọn ọ̀nà téèyàn gba láti gbé láti mú ọ̀run wá pé ọ̀rẹ́ ni àfihàn ní nǹkan ní ọ̀rẹ́ ni ọ̀nà dàgbà láti mú wá fún ọlọ́run tó ṣe pé ayé ọlọ́run rí inú ẹ̀ ọlọ́run gba nǹkan ayé nǹkan ẹ̀mí ọlọ́run gbà ètò mú wá fún ọlọ́run láti inú ẹ̀mí òun ọlọ́run gbà kò ń ṣe nǹkan ayé ṣùgbọ́n gbọ́dọ̀ tó gbà láti mú wá bẹ́ẹ̀ ni ẹ̀kàn ṣe kí ọkàn wá ọlọ́run wá rí jẹ̀tẹ̀ mọ́ lọ́wọ́ wọ́n sọ pé tí ọpẹ́ èèyàn bá dẹ̀ ti ṣe ìtẹ́wọ́gbà àdúrà tí èèyàn fẹ́ gbà kọ́ ọpẹ́ gẹgẹgẹgẹ ní gbé yòókù lọ síwájú ọlọ́run láti máa fọpẹ́ bẹ̀rẹ̀ tí ọlọ́run bá ti dùn ọlọ́run láyọ̀ ọlọ́run dúpẹ́ ọlọ́run dùn ọlọ́run pé ẹ inú mi lè sọ pé nígbà tó bá ń dúpẹ́ gbogbo àdúrà pátá bó ti kéèyàn bá dúrà gbàgbọ́ láyé ọlọ́run sọ̀kalẹ̀ láti wá ni ó ni ọlọ́run ìrángẹ́lì lọ gbé ọpẹ́ ọlọ́run gbogbo ló wà nínú ọpẹ́ tó bá yin ọlọ́run tí mi sọ ọlọ́run sọ̀kalẹ̀ mi ọlọ́run sọ̀kalẹ̀ yẹs ọlọ́run wà nínú ẹ ohun tábà tábà nínú olúwa wọn gbé táìmù kan wà tí rẹpà wa student àwọn ọgbà student wa kan náà ṣe program kan ní táìmù yẹn so àdúpẹ́ gan ah pé everybody mọ̀ pé ah ọlọ́run pé wàhálà ọlọ́run sọ̀kalẹ̀ sáàmì wa ọlọ́run ẹni tó kọ microphone báyìí ẹni kan kó sọ microphone ṣe ìtú aláyọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ ká tó jókòó ni ẹ máa béèrè báyìí ni ọlọ́run wà láàrin wa lọ́wọ́lọ́wọ́ kí a tó bá ètò kọ̀rẹ́ tẹ̀ ó yá ó yá ó yá ẹ máa béèrè gbogbo akúlùkù dáyà mọ́lẹ̀ là ń béèrè là ń béèrè bàbá ni ah, ẹ jókòó kẹ́ akọrin báyìí gbogbo wa rí pé yẹs wà láyọ̀ ọlọ́run sọ̀kalẹ̀ sáà wa ẹ wá ní ẹ jókòó jókòó kí ni irú ta èyí máa béèrè ni la fi máa fi àdúrà tẹ̀lé ọpẹ́ tọ́ba inú ọlọ́run dùn nítorí kò ní káwọn máa wá béèrè lọ́wọ́ ọlọ́run tinú ẹ̀ lóyè ọlọ́run ya ẹnjọ́ rẹ̀ ń gbé kíní tẹ̀lé mi kíní ìgbà wọ́n sọ pé ẹ̀jókòó ẹ̀ bàbá ẹ̀jókòó kíní ha ẹ̀yọ́ àlẹ́ lọ́jọ́ gbogbo yẹ dídé ó yẹ ẹ máa béèrè lẹ́gbẹ́ kọ́ lọ́hùn ẹ máa béèrè ẹ máa gbàdúrà ẹ máa béèrè wọn náà ti kúnlẹ̀ agbàdúrà ẹ̀ hẹ́n agbàdúrà tán ẹ̀sùn ọba agbàdúrà lé gbogbo ìjókòó àti asetán báyìí wọn fẹ́ bá wa sọ tàbá ẹmú ẹ kó bẹ fún díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ ẹ kàn tó wọn jùmọ̀ wa lára nígbà tó bá yẹ kí ló dé bẹ́ẹ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ tó pé wọ́n jẹ ní ẹ̀ ó dẹ̀ yé wọn wípé bá a ṣe kọ́ orin yẹn dárí ah òun ni gbogbo agámọ̀ ìmísí ọlọ́run sọ̀kalẹ̀ ó yé wọn dára pé a gbọ́dọ̀ béèrè látàdó àbọ̀bá yìí so téèyàn là àwọn tí ó délé yẹn yóò tó lọ paracetamol ara ro mi gbogbo tí ó yọ ara fún mi lọ òdodo mi sọ fún yẹn tí ò ní sí kankan nítorí pé ó dẹ̀ burú máa sọ pé ìrìn àjò kìrìsìtẹ́nì kò sí kankan mú ẹ̀ ilé ta gbọ́dọ̀ yọ sọnù ta gbọ́dọ̀ mọ̀ kúrò mbẹ́ gbogbo ẹ̀ pátápátá ta gbọ́dọ̀ bójú tó tó gbọ́dọ̀ ṣe ìtẹ́wọ́gbà ní iwájú ọlọ́run kí ni nàbà tẹ̀lé àdúrà alright mo ti sọ yẹn náà pé tí ọgbọ́n bá sì tẹ̀wọ́ gbà àdúrà náà gbọ́dọ̀ gbà nítorí lè kó kí ọlọ́run kó kọ àdúrà ènìyàn òní bíbélì sọ pé àwọn kan béèrè wọn ò sì dí dáhùn torí kí ni o torí wọn sì béèrè so déyìn bá sì béèrè kó o sì ṣe kọ́lọ́run mọ́ gbà ọlọ́run mọ́ gbà àdúrà yẹn ọlọ́run jọ àdúrà yẹn lẹ pé lóòótọ́ ló béèrè ṣùgbọ́n àgbà àgbàdúrà yẹn àgbàdúrà yẹn lọ́wọ́ ẹ̀ so ó ṣe ṣe fún yàn kéèyàn gbàdúrà kéèyàn gbàdúrà èèyàn dàtú bí ayé rẹ̀ wọ ọlọ́run ó kọrin ọpẹ́ ó wu Ọlọ́run kó wá máa ti àdúrà tí òun sì tẹ́wọ́ gbà wájú Ọlọ́run bọ abatún dàrú abatún túká túdúrà pé tí Ọlọ́run bá máa gbà ó gbọ́dọ̀ jẹ àdúrà èyí tí Ọlọ́run fẹ́ láti máa sọ wípé láti máa lọ wo inú báyìí ilé ìtọ́ba sì rí nínú báyìí tá a dẹ̀gbà àdúrà tá a lò ó tí ìṣẹ́lẹ̀ tá a lòlò di o ẹnu nípa ọmọ ìṣẹ́lẹ̀ tó lè báyìí yóò mọ̀ lòlòdì ni o ní ìgbòlá torí kò ní ọmọ lòlòdì tọrọ Ọlọ́run sọ lélẹ̀ tá n kílè mẹ fúnra lára wa àdúrà máa gbà tọlọ́run sọ lélẹ̀ tọlọ́run sọ ni àwọn abẹ̀rẹ̀ sí máa kílè mẹ àdúrà yẹn máa gbà láfíìlì ọmọ wa nu báyìí wò kí n lọ Ọlọ́run sọ ń bẹ ká pè sínú ayé ara wa mo tá n pè ládùúrà nìyẹn kí n lọ Ọlọ́run sọ ká wá pè é ó yá tọlọ́run sọ yìí mo pè sínú ayé ẹ̀hẹ́ mo tá n pè ní kékeré náà kí òun gbé lẹ̀ kí òun ṣe téèyàn kan kò tó lọ́rùn kó tó ń sọ yìí kò tiẹ̀ sínú àkáǹtì mi gan so ó ṣeé ṣe kí ọlọ́run kó kọ̀ ọ́ dẹ́ omi ìta sọ ni pé o ní ọrẹ ọrẹ owó bẹ́ẹ̀ a máa ń mú ọrẹ owó wá mo ti sọ̀kan fún wa rí dáradára mo sọ fún wa dáradára rí pé ní jọ́jọ́ wa kan lóṣogbo tíyàn mú ẹni tó ọlọ́run ṣe lóore ńlá ọlọ́run lòdìdí mọ́tò fún àdéhùn tó dìde láti dúpẹ́ tó mú tó lẹ́nu ẹ̀rà wa kí mo sọ pé ó ṣẹlẹ̀ sówó yẹn gbà yẹn nínú gbá ọrẹ lówó yẹn ti jóná ó dẹ̀ sọ fún yín pé àtìgbà yẹn tẹ́lẹ̀ ti kó sínú òde yẹn èmi ò mọ̀ bí tí wọ́n mi sì báyìí o ṣùgbọ́n gba tí mo sì dé last number one ọkọ́kọ́ fún ọkọ́kọ́ fún sùmọ́lẹ̀ lórí ọkọ́kọ́ fún lẹ́yìn ìgbà yẹn ó dẹ̀ ó ṣiṣẹ́ ní lautech ìgbà yẹn gbìyànjú àṣẹ lọ́wọ́ ẹ̀ ní ọmọ wọn ràn wọn ràn bí wòlé kábàáyé náà ṣe káàkiri báńkì mo ti rí jọ́ mo rí last báńkì tí ló ń ṣe bí sinimọ̀ ń ẹ̀ ilé ìgbọ̀dọ̀ kìíyàn o wọn ràn wọn kábàáyé náà ṣe ní ṣe lórí àwọn tó àwọn orí yọta ní àwọn orí orí àwọn tẹ́là wà lórí káńtà wọ́n ń lè wọ́n wọ́n pè ẹ́ ó ti bá dé irú àwọn ìkúrẹ́ tàbí lórúkọ Jésù ìdí Ọlọ́run ni mo wà o gbogbo àwọn ọ̀bẹ yẹn ó gba yẹn gbọ́dọ̀ kí ìsara dáradára so ìwọ̀nba tó bá fẹ́ láti mú wá láti fi fún Ọlọ́run agbọ́dọ̀ yẹ kó jẹ́ ilé tó dáa kó jẹ́ kí ni o kó jẹ́ ilé tó dáa bẹ́ẹ̀ kò ń ṣe pé ẹjọ́ aṣọ pé ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì owó tó ti ná gbòòrò tán gbà lọ́wọ́ ẹ̀ ní òmò wá sí church láti jù sínú gba ọrẹ tí tọ́lọ́run àgbà náà ni irú ẹni bẹ́ẹ̀ ń kó bá ẹni o mo tábẹ́ láti kọ́ lọ́run tó dára táwọn pé eléyìí dára ni gbogbo wa pátápátá ọlọ́run mọ̀lẹ́fù wa ọlọ́run ṣe kéèyàn ọlọ́run mọ̀lẹ́fù wa ibi tá a tó àti ibi tá a tó ẹsẹ̀ rí nígbà tí wọ́n ju ọrẹ sílẹ̀ nínú tẹ́ńpìlì ní ọjọ́ wọn ni ni Jésù pé obìnrin eléyìí jésù mọ̀lẹ́ fún gbogbo wọn obìnrin yìí ọrẹ́ ẹ̀tẹ̀ ló kéré jù olúwa ní ọrẹ́ ẹ̀tẹ̀ tí wọ́n gbà níwájú mi ju ti yòókù lọ nínú ọ̀pọ̀lọpọ̀ tí ilẹ̀ ti mú bàtẹ́ mú wáyé wa ṣùgbọ́n lẹ́yìn gbogbo tó ní tó túmọ̀ sí pé kì í ṣe pé torí pọ́ọ̀rọ̀ èèyàn pọ̀ tàbó kéré ló jẹ́ kọ́lọ́run gbà bí kò sí pé bílẹ̀ olúkúlùkù bá ṣe rí ọlọ́run retí ẹ̀ bẹ́ẹ̀ ni kò ṣe mú wá gbogbo tó dára wá fún olówó pé kò sẹpẹsẹ pé àpẹ ah, pé ó ní lẹ́kùn dá ó wà mọ̀ pé inú ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ó ní mílíọ̀nù lọ́wọ́ tí ṣé òun gbọ́dọ̀ bá dá wọn bá fifteen naira lẹ̀ báwọn kọ́ àti gbogbo ọ̀rẹ́ wọn láyé ọ̀rẹ́ lómi tó ga jùlọ láyé tí wọ́n ṣe church kò dájú fifteen naira lórí láyé òkúrú ló ń sọ fún èèyàn o ẹni tó lọ́run bùkún fún dáadáa tó kó òkú lè sọ pé ah lọ́jọ́ òní báyìí o mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run mo jèrè thirty lọ́jọ́ òní báyìí mo jèrè fifty lọ́jọ́ kan ṣoṣo lẹ́tọ́ lọ́run kò sí gbogbo ọ̀rẹ́ tó bá dá ní church ó ti gbélé kúrò dájú fifteen naira lọ know what bí ọlọ́run ṣe bùkún fún wa sí ló yẹ kí ọ̀rẹ́ dáhùn fún ọlọ́run bẹ́ẹ̀ ló ṣe ẹ kó rí títọ́ ni mo sọ fún yíyan báyọ̀ ọlọ́run kó gbà nìyẹn ọlọ́run kì í so níbàárà náà ọlọ́run kì í so lò sí bí ọlọ́run ṣe bùkún fún wa sí ni ọlọ́run retí ẹ̀ bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa yìí ta ti ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àbáyé amòye tá àmọ́ bá ṣe àmọ́ àdá tàbá fẹ́ bù yẹn lówó ẹ àbọ̀ àbúrò wa lówó àbọ̀ ọ̀rùkọ lówó àbọ̀ ọmọ ọlọ́mọ lówó gan àmọ́ yìí tá a lè fún àbí gbogbo àwọn kẹ́bẹ́ yẹn kẹ́kẹ́ lára rẹ̀ kẹ́ wọ́n ṣiṣẹ́ ń dá lẹ́jọ́ náà àmọ́ tá a lè fún níbi tá níbi tá a bá yẹlé lónìí báyìí sàṣà pé ẹni fún ní five hundred lẹ́yìn kó rè pẹ́ fún yẹn lówó ó kéré ju ẹ̀mẹ̀ tó pẹ́ fún yẹn five thousand naira ní one thousand naira tó rà ẹgbẹ́ ní olùgbé à ẹ̀ṣẹ̀ o àbí káṣọ pé àtẹ̀wò fún ìlú rárá gbé à mo fẹ́ à pé mo fẹ́ fún ìlú ẹ fún ní five hundred tábà lọ sóde ní ìsìn báyìí òde mi ìlú òde mi ìlú náà sọ five hundred ní ìsìn báyìí mo fẹ́ oṣù náà mo máa fún ní five hundred five hundred ẹ̀yin tẹ́ fún kẹ́kọ̀ọ́ ẹ̀yin wò bó ní ìsìn múlẹ̀ àbí òtú àti kọ́ lọ́rùn ni ọlọ́run ò ní sọ pé mọ́ fi ilẹ̀ ìtọ́lọ́run kan lè sí pé mo mọ lẹ́fù ẹ̀ ilé ìpínlẹ̀ wà ní ọgbà ṣùgbọ́n ilé tí wọ́n á fi lẹ́yìn náà ṣe dààmú nínà bẹ́ẹ̀ mo gbọ́ mẹ́sẹ̀gì bàbá Adébóyè ló ń bọ̀ kàn wọ́n Ondo Ondo náà ti ṣe program yẹn wọ́n sọ ń bẹ̀ gbàtí wọ́n parí mẹ́sẹ̀gì wọn gbogbo ẹ̀dá àmọ̀ tó fẹ́ dáwọ́ lónìí èyàn tẹ̀ fẹ́ dáwọ́ ògidì ẹ̀sùn yìí nìkan o owó tó bá ti mọ̀ pé o fẹ́ mú wá fọ́lọ́hùn ìkòtò sí o láti fi ilẹ̀ tàbí tó mọ̀ pé ẹ nínú pọ̀ fẹ́ mọ ọkùnrin má sọ kankan lẹ̀ mo lọ sílé wá pé búrẹ́dì àtàkàrà ló bá ká mo sì kóòkì lásán yóò sàfẹ́ láǹfààní yóò kó ìjùlẹ̀ tó ń sọ lọ́jọ́ yẹn pé ó bẹ́tà jókòó sọ pé ọkùnrin pé ẹ tí hundred naira ni hundred naira yẹn tó bá fi ra àkàrà àtẹ̀kọ́ yóò ṣàrà rẹ láǹfààní yóò ṣe ọ ní nǹkan ó dà kó fẹ́ràn charity card èèyàn tó bá fi pè yóò máa gbogbo ju pé mo wá sí church ọlọ́run gbà lọ tí ọlọ́run mọ lẹ́vù ẹnu pé ah kọ́nà sọ pé èmi ọlọ́run mo mọ bí mo ṣe bùkún fún ọ mo mọ tí mo rán sí ọ ṣe kó èsì tó yẹ that's why ló fi sọ pé àwọn owó tó bá ń lò pé láti ṣiṣẹ́ ìdá mẹ́wàá ìṣe ìdá mẹ́wàá rẹ̀ táwọn fi ṣe olúwa kò táwọn tó máa ń gba ọrẹ ibi wọn pèpè ló lọrẹ táwọn rí every single fifty naira ló pọ̀ jù ọrẹ kan níjọ́ Sunday àbí tí wọ́n bá fún èèyàn tó bá sọ pé mo fẹ́ fún yín lówó tó fún yín ní fifty naira kó lè ti ṣèṣì ó yá má fẹ́ láti fún yín lówó tó bá mọ fifty naira gbọ́dọ̀ tí wọ́n ti ṣe èyí kò wẹ̀ ní tẹ bí ni àbí òfòlù owó pé máwọn rí pé fowó ẹ̀ sọ̀wọ́ ẹ̀ wò ló ṣé wò ló ẹ̀kọ́ ẹ̀kọ́ wò náà pé níbi tí ẹ tí ọlọ́run bẹ́ẹ̀ ní kọ̀ọ̀kan wá dé gan ẹ bá fa ní twenty naira àti àwa àmàṣẹ ọlọ́run kò sówó tó kéré lójú wọn àṣẹ ọlọ́run ṣùgbọ́n ẹ̀ tẹ́yìn ṣiṣẹ́ ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀yin náà gan lówó lọ́wọ́ tó pé ìyẹn wá láti wá pé wọ́n fún mi pé ẹgbàá twenty naira pé tó láti fún yín kó lè káwọn sọ pé yẹn bá mú fifty naira pé a ẹ pé pé fún yín nìkan ẹ gba fifty naira kó ló sì máa ké sí yín síbi táwọn fọlọ́run yẹn àbí ẹ̀ẹ̀kan bá wa monday ẹlòmí bíi fifty twenty naira lẹ bá wa ní thursday eight twenty naira lẹ wá di sunday bí wà á di ládé yóò fi fifty naira yóò fi di lálé gbàgbà láàrin ọ̀sẹ̀ kan ó fi bẹ́ẹ̀ ninety nine ìyá ọ̀fọ̀ kan lé ó bí tinẹ ó fọba lé gbàgbà bẹ́ẹ̀ ṣùgbọ́n nígbà tá a dùn àbá bẹ̀rẹ̀ yóò gbàdúrà àdúrà kan mílíọ̀n kírísítẹ̀ lọ́wọ́ tí a ò gbọdọ̀ máa tara wa a ò gbọdọ̀ máa ṣe kí ni o náà níta sọ wípé tí èèyàn bá mú wa múlù kan bẹ́ẹ̀ yẹn wá síwájú olúwa ẹni yẹn fi lẹ̀ o ṣùgbọ́n ọlọ́run ò gbà á ẹ mọ̀ pé ìlú òfin kọ́lé abẹ́ mọ̀ ah. pé pé ìrànṣọ́ ọlọ́run kò lè bá fún yóò ra yóò ra nǹkan tí ó jẹ tiẹ̀ ṣùgbọ́n tọ́lọ́run bá ti lè gbà á ẹni ẹ ti rí ó ti wọnú òdì nìyẹn sátani mọ̀ ní tó mú kí baba kó pé kó rí jẹ́ tìkìlì mọ̀ lọ́wọ́ kó rí jẹ́ tẹ̀lé mi ò fẹ́ ní ó pa sátani wọlé láti àtàkẹ́ ni gbogbo àwọn kan yẹn gẹ́gẹ́ bí kìrìsìtẹ́nì wọn la gbọ́dọ̀ yẹ̀wò kò dáa ó sọ pé a sọ pé àmúdàmẹ́wàá wa ó sọ pé ẹ̀rú bí ẹ̀rú bí ẹ̀rú ń san ìpè ìdámẹ́wàá náà tó sọ pé ìdámẹ́wàá rẹ̀ ìdámẹ́wàá one thousand ẹni tó sọ pé tọ́lọ́run pé ẹni tó gbé ọlọ́run ọ̀sẹ̀ kan ọlọ́run bùkún fún orí orí èrè fifty thousand naira èrè fifty thousand naira òun ní forty five àbí tẹ́lẹ̀ bá fẹ́ láti wá níjọ́ sunday kódà five hundred rẹ̀ yóò tó nà báyìí kán lè mọ̀ pé five hundred àwọn bọ̀ ìrìn àjò wa ìsìn ìrìn àjò àwa àtẹ̀yàn kó ṣe kí ni o kì í ṣe ìrìn àjò àwa àtẹ̀yàn pé ẹni bá rí mi yóò ní yẹ ah one thousand naira ńlójú ìrìnàjò láàrin àwa àtọlọ́run ni ìrìnàjò láàrin àwa àtọlọ́run ni láṣọ àmọ́ kìíní kan ní bible school pé ọ̀pọ̀lọpọ̀ àwọn church tó máa ń lo káàdì wọ́n nìkan sọ fún wa ní ní bí a ní sáwọ́dì àbí friday pé church wọn á mú káàdì wa ó ti níye tí èèyàn gbọ́dọ̀ fi bẹ̀ tàbí tó gbọ́dọ̀ fi síbẹ̀ ní ọdún ó rọrùn ìgbà tó bọ́lá máa ṣe bùkún fún ọ ní ojú lóòótọ́ sì kù sí ilé yìí báyìí ni ọgbọ́dọ̀ fi bẹ̀ kí ló kan ọlọ́run kan ìrìn láàrin àwa àtọ́dọ́ ìsìn láàrin àwa àtìyàn pé a ti bẹ́ẹ̀ síbẹ̀ pé kí pásọ ní sọ pé yes ọmọ one thousand naira ẹ̀ kí ló kan pásọ àtàyè yìí àwa àtọ́lọ́run ńlájọ wà nú ẹ̀ tí n bá ti lè wá mo ṣe pé ọlọ́run orí ọlọ́run sọ pé mo mọ̀ lórí ọlọ́run dẹ̀ àbọ̀lọ́run mọ èrè tájẹ ni ọlọ́run mọ èrè tájẹ náà pé lára mi ni mo mú èrè yìí wá kó rí èrè one fifty jẹ lórí iṣẹ́ yìí pé mo dẹ̀ pé fifteen thousand naira ní tèmi tó yẹ kó mọ́ wá kẹwàá ni a ah, kí n fi two thousand naira sí bẹ́ẹ̀ ni nínú òwúdó lẹ́nu atm ni tí ó gbẹ̀rán dáadáa tó bá jùlẹ̀ ọlọ́run tó ti èrè wá sọ́dọ̀ ènìyàn tó jẹ yẹn sọ́lọ́run rí ẹ wá jèrè inú èrè tẹ jẹ ẹ wá jèrè twenty thousand naira ẹni ẹ wá mọ pẹtọ ẹ ọ̀rẹ́ adúpọlọ Ọlọ́run ó gba tiẹ̀ wá fún ní two thousand naira kó ló ṣe rí kó mú two thousand ẹ gba two thousand naira kó ló ṣe rí ẹ kà ó sẹ́yìn fún ẹ gba ọ̀rẹ́ kí ló ṣẹlẹ̀ náà mo mọ iye géèmù tá a jẹ twenty thousand naira ni géèmù tá a jẹ wáyé tó wá mú eléyìí wá tó túmọ̀ pé a mọ̀ pé a mọ̀ expect pé bá mú ìpín tèmi báyìí pé ó mú tẹ̀ǹtì ẹ̀ tó fún ní tẹ̀ǹtì ní kílẹ̀ ẹ̀sìn ẹ̀sìn ẹ̀bọ̀ lọ́wọ́ ni o sí ọ̀rẹ́ ọjọ́ mi ò tó dá o a sì ní ẹ̀ṣẹ́ bọ̀tú bá ti rí bẹ́ẹ̀ yẹn bí ẹjọ́ jẹ green twenty thousand naira ó wá mú two thousand naira kí ló ń máa ṣẹlẹ̀ ibi tí yóò dára fún yín inú mi nìkan inú nǹkan tẹ̀ sọ yẹn bá a sì ẹgbàá tán ìjà bẹ̀rẹ̀ láàrin rẹ̀ méjì nìyẹn tíjà bá ti bẹ̀ láàrin ọ̀rẹ́ méjì ẹ pé ẹ mọ̀ nínú síra yín ẹni ẹni ẹni tó ń kó praise the lord ẹni tó ń kó eighteen thousand naira sọ́wọ́ yóò tó wọn fojú ibi wọ ẹni tó fún two thousand naira ní ọjọ́ àkínní two thousand wá ẹni tó dẹ̀kun two thousand náà wọ́n pé ah kìíní yìí máa burú gan so now praise the lord ẹ mọ̀ pé láti bí ọ̀sẹ̀ mélòó kan mo ti ń kọ́ wa pé àwọn èèyàn onídàájọ́ òdodo ni á ìgbà sí àárín àwọn àtọ́lọ́run láàmúfẹ́ kọ́lọ́run máa gbé àrífẹ́ lé làwọn náà sọ pé ìjọ bẹ̀rẹ̀ àbídí òní bẹ̀rẹ̀ téèyàn bá ṣe ẹni tó pé tó ṣẹlẹ̀ pé ẹni ti dá ìjà sílẹ̀ láàrin òun àtọ́lọ́run ṣé táwa wá kà ìṣẹ̀lẹ̀ lọ́rùn tó ní àgbọ́dọ̀ yà àwọn nǹkan yẹn wò pé nígbàkúgbà ní tábàfẹ́ láti fún ìrànṣọ́ lọ́rùn tàbí láti ṣe òkúnkún ó lè máa ṣe pé afẹ́ pẹ̀lú lẹ́fù kòkò tọ́lọ́run fún wa tá a mọ̀ pé léyìí ó máa ṣe tẹ̀wọ́gbà lọ́dọ̀ ọlọ́run tí kò sí nínú bíbélì ní old testament nígbà tó lọ́ọ́ máa sọ fún pé ẹ ṣe ìrúbọ kan fún mi ọlọ́run máa fi kún un pé ìrúbọ eléyìí tí ò lábùkù abẹ́yìn òkè kàbẹ́ ìrúbọ kọ́kọ́ tí òkè lábùkù ọlọ́run máa béèrè ìṣẹ̀lẹ̀ tó lábà wọn pé ìṣẹ̀lẹ̀ ìtẹ̀sẹ̀ rẹ ti gé lọ́wọ́ sọ pé olúwa mú wá fún wa mú lọ sínú tẹ́ḿpìlì mo ṣe létò pé ojú ẹ̀ olóòrùn gbé eléyìí tó gbé èmi ọlọ́run gbé tó gbé tó mọ́ gan tó jẹ́ sáìsì èmi ọlọ́run gbé èmi ọlọ́run ọmọ eléyìí tó funfun dáadáa tí ò lábá wọn tí ò lábùkù òní kí o mo wà kó n ta fẹ́ láti fọlọ́run mo máa ń sọ dáadáa kó n ta bá fọlọ́run a fẹ́ láti gbà padà ni ẹ fẹ́ láti ṣe yà mo fẹ́ ra búlọ́ọ̀kù fún jọ́ọ̀jì o kó ṣe pé kó wá ṣe pé ó ní búlọ́ọ̀kù àwọn búlọ́ọ̀kù yìí tó bá ti gé yẹn ìlú ni ẹ mọ̀ lẹ́mọ̀ tànù pé àá ah, dín yẹn lówó àwọn tó máa wá jókòó kó tó máa kó ní ọdún náírà dàkún o àwọn lè kó láti gé létí mo fẹ́ kó lọ fólúwa mo máa kó wá fólúwa ẹgbẹ́ wo ló ṣe rí mo fi ń ṣàpẹẹrẹ ni o mo fi ń ṣàpẹẹrẹ ni o wá mo kó sí pé ìwọ̀n ah, wá pé yẹs ìmọ̀ wá wá o pé ń ra sìmẹ́ǹtì fún jọ́ọ̀jì eléyìí ti dùn tó ti ẹ̀sìpáyà ibo lè rí ó ti wá mo fi ń ṣàpẹẹrẹ pé kò gbọdọ̀ jẹ́ eléyìí tí olùdá sọ pé ẹ mo fẹ́ ra páànù fún yín o ó wá jẹ́ páànù kan ti fi kan lérí nígbà tá a fi kan chọ́ọ̀chì yóò tó máa jò bàbá àdúgbò <laughs> praise lord na mo fi ọ̀pọ̀ àwọn kílẹ̀ ṣàpèjúwe pé ohun kó tàbí láti ṣe ni o àfi láti ṣe fún ọlọ́run ọ̀rẹ́ ni ó gbọ́dọ̀ ìdílé ìtàsí lọ́nà tó tọ́ tí ọlọ́run yóò lè gbà lọ́wọ́ ènìyàn bàbá nínú olúwa ní sátọ̀dé wọ́n yẹn báyìí tó wá sí mítìn ní sátọ̀dé wọ́n máa ń sọ nínú mítì yẹn mo ta àwọn kan dáadáa nù kẹta sọ yẹn o pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló máa ń ṣètò fún ti ọlọ́run lóòótọ́ ìrànṣẹ́ ọlọ́run máa gbà á ṣùgbọ́n kò ní ṣètò ọgbà débi bẹ́ẹ̀ ló dé lọ́dọ̀ ènìyàn wọn ní kí ló ṣẹlẹ̀ ṣé wọn ní pé nǹkan ló kó àwọn náà lẹ́kọ̀ọ́ yẹn ní campus pé ẹlòmíì wà tó ṣe pé bóyá kì í mu tíì gbogbo yẹn kọ́ ní mọ́ mu tíì abẹ́mọ̀ gbogbo yẹn kọ́ láìpẹ́ ìrànṣẹ́ ọlọ́run tí ò kì í mu tíì lè bá lọ ra tíì bá lọ gbé fún yóò gbà á o àbí ṣùgbọ́n ọkọ ẹ̀rí ò ní nílẹ̀ bí kò sí pé wá sí pé ápù ni ní máa jẹ àbẹ́mọ̀ òdodo mo sọ fún ìyàwó yóò gbà mọ́ mi sọ̀rọ̀ fún ọ̀fà lọ́jọ́ kan pé èèyàn kan fúngbà kan gbé mi sàn ẹni ẹ gbé oúnjẹ wá fún àwọn bàbá ẹni ò tí ì kú o tán ti fi tọrẹ wọn làwọn kan sọ pé à ẹni wọn ní kò tí ì kú o tán fi wọn làwọn tó wá tà kan pé à èyí tó fún ìnìkan wọn ló ké bó ti fún wa ó ti ṣe tiẹ̀ fọlọ́run ó kù sọ̀wọ́ àwa ó ti ṣe tiẹ̀ tó bá wù wá a lè jẹ tó bá wù wá a lè fún yàn ìyẹn ò kàn mọ́ ah, <laughs> ọjọ́ ìtàn sọ pé wọ́n láwọn wà bẹ́ẹ̀ pé eh, wọ́n lè sáré gbé fún ẹlòmíràn praise the lord now tó bá sọ pé irú èyí tó sọ pé ah, ẹnìyẹn fẹ́ ni ẹnu òkú tó sọ pé ojú ẹsẹ̀ bẹ́ẹ̀ lójú ẹnìyẹn ní òwú ẹnìyẹn tí ó ti máa jẹ́ pé ẹ̀ńtọ́kàn ah, eh, mi fẹ́ kò ní eh, mọ wa yìí so à ń sọ pé ohun tó tábẹ́ láti fi fún ọlọ́run ah èmi náà kàn ronú nǹkan fẹ́ fún fẹ́ fọlọ́run ní nǹkan kárí wípé àwọn eléyìí tó dáa láti fọlọ́run fọlọ́run kó lè gbà lọ́wọ́ wa God bless us in Jesus name ah fọlọ́run gbà wá. if memory verse if máàkà fìdí a máa jọ ka papọ̀ ní ìgbà méjì ìwé bírù orí kọkànlá ẹsẹ̀ ìkẹrin nípa ìgbàgbọ́ ni Íbẹ́lì rú ẹbọ sí Ọlọ́run tí ó sàn ju ti Káìnì lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni Ọlọ́run sì jẹ́rìí ẹ̀kún rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọ̀ síbẹ̀ mo ń kà fún wa ní ìgbà kejì orí kọkànlá ẹsẹ̀ kẹrin Hebrew chapter eleven verse four nípa ìgbàgbọ́ ni Íbẹ́lì rú ẹbọ sí Ọlọ́run tí ó sàn ju ti Káìnì lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni ọlọ́run sì ń jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń pọ̀ síbẹ̀ ẹ jẹ́ ká jọ ká pọ̀ nígbà méjì ó yá o nípa ìgbàgbọ́ ní bẹ́ẹ̀lì ìwú ẹbọ sí ọlọ́run tí ó sìn ju ti káìní lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni ọlọ́run sì ń jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọ̀n síbẹ̀ ẹ jẹ́ ká kà á lẹ́ẹ̀kan sí ó yá o nípa ìgbàgbọ́ ní bẹ́ẹ̀lì wú ẹbọ sí ọlọ́run tí ó sàn ju ti káìní lọ nípa èyí tí a jẹ́rìí rẹ̀ pé olódodo ni ọlọ́run sì jẹ́rìí ẹ̀bùn rẹ̀ àti nípa rẹ̀ náà bí ó ti kú ni òun fọ̀ síbẹ̀ kristi lọ́wọ́ ní mo rí bá a sáré èyí méjì ọ̀ mẹ́ta kristi lọ́wọ́ ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa lórí ìtàn ẹ fẹ́ tíráyìn ọ̀wọ́ yẹn máa God bless you ma. Yes. Okay. Pé olódodo ni. Yes. Ọlọ́run jẹ́rìí ẹ̀kún rẹ̀. Hmm. Ẹ ti dá ẹ gbìyànjú. God bless you. God bless you. Praise the Lord. Now, torí táìmù wa, ẹ jẹ́ ká wò bí Ọlọ́run gbogbo alámọ̀ nípa kéèmù àti ebẹ́lì, àbí? ok a máa a máa tún kàn án sí mo fẹ́ ká wo memory verse yìí nípa ìgbàgbọ́ ní bẹ́ẹ̀ni ru ẹbọ sí ọlọ́run tí ó sàn ju ti bẹ́ẹ̀ni lọ àbí àméjèèjì wọ́n jọ ṣe ìrúbọ àbí bẹ̀sẹ̀ ọlọ́run gba ti bẹ́ẹ̀ni ọlọ́run gba ti kéènì àwọn àṣírí ẹ̀ lẹ́gùn wọn fi hàn wáyé dé láti inú ìgbàgbọ́ wa inú kí ló ti ṣe o ìgbàgbọ́ pé yẹ́s fún ọlọ́run ní nǹkan mo gba ọlọ́run ìgbọ́ ó dàbí pé yẹ́s mo fún ọlọ́run nígbà bẹ́ẹ̀ ọlọ́run orí dàgbà pé Aa pé eléyìí ó mọ̀ nǹkan wá pé ẹbọ rẹ̀ ó sàn ju ti géèlì lọ pé nípa èyí tí a jẹ́ rẹ̀ pé olódodo ni olódodo pé ó mọ wá gẹ́gẹ́ bí irú èyí tí ọlọ́run fẹ́ ní ọ̀nà tí ọlọ́run fẹ́ ló gbà láti mọ̀ wá ọlọ́run jẹ́rìí ẹ̀ pé olódodo ni pé ọlọ́run sì jẹ́rìí ẹ̀bùn rẹ̀ ẹ̀bùn tó mú wá gan ọlọ́run sì kí ni o ọlọ́run tó jẹ́rìí ẹ̀bùn yẹn ẹ̀bùn tó mú wá ọlọ́run tó jẹ́rìí ẹ̀bùn yẹn pé àà ẹ̀bùn tó mú wá yìí dáa ó wù mí mo gbà á ọlọ́run tó jẹ́rìí ẹ̀bùn tí ó mú àti nípa rẹ̀ náà bí ó ti kú ni ó ń fọhùn síbẹ̀ torí ẹ̀bùn tó fún ọlọ́run pé bó ti kú ni síbẹ̀ ń fọhùn nítorí ẹ̀bùn ẹ̀ tó fún ọ lọ ọ̀hún so ọlọ́run tún láti jẹ́rìí ẹ̀bùn yẹn nípa ìgbàgbọ́ ló jẹ́ kí ọlọ́run kó gbà á ní ọwọ́ rẹ̀ ẹ wá jẹ́ ká lọ wò nínú ìwé Genesis báyìí rí ìdíwà náà nìyẹn o Genesis chapter four a máa sáré kà láti ẹ jẹ́ ká kà láti verse one sí verse fifteen yes God bless you all. yes Ádámù sì mọ ipa aya rẹ̀ ó sì dùnnú ó sì fi káyìn ó sì wí pé mo ọkùnrin kan gbà lọ́wọ́ Olúwa ó sì bí bẹ́ẹ̀lì arákùnrin rẹ̀ bíbélì a sì máa ṣe olùṣọ́ àgùntàn ṣùgbọ́n káyìnì a máa ṣe àròkọ ó sì ṣe ní òpin ọjọ́ wọn ni tí káyìnì mú ọrẹ nínú èso ilẹ̀ fún olúwa wa àti bẹ́ẹ̀lì òun pẹ̀lú mú nínú àkọ́bí ẹran ọ̀sìn ànínú àwọn tí ó sanra olúwa sì fi ojú rẹ̀ wo àti ọrẹ rẹ̀ ṣùgbọ́n káyìnì àti ọ̀rẹ́ rẹ̀ nípo ní káyìnì sì bínú gidigidi ojú rẹ̀ sí rẹ̀ praise the lord now bí káyìnì ṣe mú ọ̀rẹ́ tiẹ̀ wá kí lójú olúwa ṣe o bẹ́ẹ̀ ojú olúwa rẹ̀wẹ̀sì ojú olúwa ó ti rí báyìí ojú olúwa o ojú olúwa o inú olúwa o dùn sínú jẹ́ bẹ́ẹ̀ òun náà mọ̀ wá ebẹ́ẹ̀lì ló ṣe mú tiẹ̀ wá ah, bẹ́ẹ̀ pinnu ọlọ́run dùn ètùgbà tó náà mú tiẹ̀ wá praise the lord now àwọn ibi tá a sọ pé wà bẹ́ẹ̀ lélẹ́yìí pé àwọn méjèèjì ni wọ́n jọ mú ọrẹ wá pẹ̀tù ọlọ́run gba àtìyàn kan ọlọ́run tí ìkejì náà ṣe kése pé òṣè o ọ̀tọ̀ ọlọ́run lọ́rùn sọ pé òṣè tó tọ́ o bèbè mi ò gbà á ibi tó ti ní pọ́blẹ́mù yìí náà ẹ wá máa gbọ́ o òkè jẹ́ kàkà jẹ́ kàkà tán kí n ṣàlàyé ẹ̀ papọ̀ ẹ tẹ̀síwájú mà olùwàsídìí káyọ̀ pé yes. yes èyí ṣe tí yes èyí ṣe tí inú fi bí ọ èyí sì ti ṣe tí ojú rẹ fi rẹ̀wẹ̀sì bí ìwọ bá ṣe rere ara kìí yóò àyà ọ praise the lord ẹni pé ọlọ́run sọ tó lágbára ojú olúwa rẹ̀wẹ̀sì sí ohun ti kára rẹ̀ náà gbọ́ ẹ mọ̀ pé ó rí bólú àṣẹṣe sí ojú tiẹ̀ náà wà rẹ̀wẹ̀sì náà gbà á wọ́n ẹ̀ ojú tiẹ̀ náà rẹ̀wẹ̀sì bẹ́ẹ̀ kó bá ṣe rere bẹ́ẹ̀ kára rẹ̀ yá ni pé àwọn mọ̀ pé mo èmi mọ̀ tí mo fún olúwa pé wọ́n ẹ̀ ojú tiẹ̀ náà rẹ̀wẹ̀sì ó ti pé wọ́n olúwa bá ṣe ara kìíyà ìyá ọ̀wọ́ gán mọ̀ kó ṣe tí o mọ̀ pé tó mú wọ̀ dà ìwé àtúndú ẹ̀rẹ́ wẹ̀ sí pẹ́pẹ́ pẹ́pẹ́ tó bá mú kan tó dára mú olúwa inú ẹ̀ máa dùn ara ẹ̀ máa yágbé yẹ́s ẹ̀sì ojú olúwa rẹ̀wẹ̀sì sí ojú ẹ̀ náà rẹ̀wẹ̀sì ẹ̀ tẹ̀síwájú máa wà. bí ìwọ kò bá sì ṣe rere ibi tó ti wọ náà dé lọ nìyẹn o tó bá ṣe rere kí ni o ẹ̀ṣẹ̀ ń bẹ ní ẹnu ọ̀nà ẹ̀ tẹ̀síwájú máa yes. yes. yes. káyìn sì bá Ébẹ́lì arákùnrin sọ̀rọ̀ yes. ó sì ṣe nígbà tí wọ́n wà ní oko káyìn dìde sí Ébẹ́lì arákùnrin rẹ̀ olùdùpà praise the náà ẹ wo orú ohun tó ń gbé nínú arákùnrin yìí tó fi mú ọrẹ lọ fún Olúwa praise the ọlọ́run mọ̀ àbọ̀lọ́run mọ̀ nọ́mbà one bí kò ní ọkàn rẹ̀ ò dáa nínú ọkàn tí ò dáa náà ló fi mú tí ò dáa lọ fÓlúwa ohun tá a fi wá mọ̀ pé lóòótọ́ àti ọkàn ènìyàn ò dáa tó yẹ kó ronú kó ń pa síbẹ̀lì ló ṣe àbọ̀lọ́run síbẹ̀lì ló ṣe ọlọ́run ló yẹ kó lọ gbójúlé pé ọlọ́run wáyé tó ọ̀gá tèmi tó gbélé ibẹ̀ ni ò sẹ́nu kí ló fi ṣẹ̀yìn. láwọn tẹ́sí mọ̀ pé n tó wà wọn ọkẹ ni yóò dá ọlọ́run ti rí oye ìṣèyàn gidi ó wá mú nǹkan wá fún mi rere tó máa mú èèyàn gidi ò lè mú èèyàn gidi mú nǹkan gidi lọ sọ̀tọ̀ ọlọ́run èèyàn burúkú nǹkan burúkú náà èrò burúkú ọkàn náà ló fi ṣe pé gidi burúkú ni ọ nínú pàṣẹ wà mọ̀ burúkú lọkùnrin yìí ó rí pé kì í jẹun gidi tó ní tẹ́ tọ́lọ́ máa gbọ́dọ̀ rẹ̀ nìyẹn ẹ̀tọ́ pé nínú ọkàn rẹ̀ pé èrò burúkú èrò tí ò da ẹlòmíì èrò burúkú inú èrò tí ò da ní o ti mú kó wá pọ̀ ọlọ́run ọlọ́run ọlọ́run tábà ọdẹ tábà ń kí ọlọ́run á sọ pé àrínúróde olùmọ̀ràn torí gbogbo ẹ̀ àrínúróde olùmọ̀ràn òtítọ́ dẹ̀ ńtọ́lọ́run dẹ̀ jẹ́ lótìtọ́ ọlọ́run dẹ̀ rí lótìtọ́ náà o tún wá rò ìlú burúkú ẹ tó wá tó o tún o tún kún ọkàn rẹ níbẹ̀ pé o tún pa lẹ́yìn tó tọ́lọ́run bá gbọ́ rẹ rẹ̀ ó tán tó tán apààyàn ọ̀rẹ́ apààyàn kí ni tọ́lọ́run fi ṣe. tó bá sì pé ẹ tó ṣe pé ó ní èrò rere tó bá gbèyàn gidi ni bó ṣe rí bẹ́ẹ̀ yẹn kí ló yẹ kó ṣe o ó yẹ kó máa wọ́nà àtúnṣe láàrin àtọ́lọ́run olúwa báwo mo ṣe ṣe tẹ̀gbà tí bẹ́ẹ̀ lè tẹ̀gbà tèmi olúwa kí láàánú àtọlọ́run rẹ̀ bí ó ṣe tún ara rẹ̀ sí níwájú ọlọ́run rẹ̀ kó ṣe kàkà kó sì yẹ búburú ọkàn rẹ̀ ó tún fi ń dẹ́sẹ̀ sí ni. ṣùgbọ́n ibẹ̀ ni tẹ̀ nínú ìgbàgbọ́ tọkàntọkàn tinú tinú tó mú wá yẹn inú ẹ̀ dùn sí i láti fìfó tinú tinú tọkàntọkàn irú tọ́lọ́ ń gbà lọ́wọ́ èèyàn yẹn tẹ̀fi tinú tinú tọkàn inú èèyàn dùn sí èèyàn láyọ̀ sí ọlọ́run ọlọ́run ọlọ́run dára sí mi ní dára ọlọ́run mo fún ọlọ́run lélẹ̀ yìí nínú ìdùnnú lótìtọ́ ọlọ́run máa gbà ẹ sọ pé kò gbọdọ̀ sí tá bá ń kó wá fọlọ́run pẹ̀ wọ́n sáà ní sáàmù ni mo sáàmù wá ó fẹ́ tà kí n mọ́ fi lẹ̀ torí kò ní sẹ́lẹ̀ kankan tó máa gbà ń bẹ̀ ọlọ́run sá gbà ọjọ́ sunday tó kọjá ní fọ́ sunday tá a sì níbẹ̀ bóyá bóyá ọ̀pọ̀lọpọ̀ máa rí ó dídí ọmọkùnrin àgbàlagbà tó dàgbà owó òsì God bless you ẹ̀yin náà rí God bless you àgbàlagbà láìsàn ọmọ kékeré ó sì ń bọ̀ báyìí ọwọ́ òsì báyìí àgbàlagbà láìsàn ọmọ kékeré ọwọ́ òsì báyìí lè jọ rẹ báyìí ó lè ṣe báyìí ní sì ń lọ ọlọ́run nìyẹn o tó lè fún yàtì ẹ̀ lọ́rẹ́ bẹ́yìn tó lè fún bàbá àti ẹ̀ lọ́rẹ́ bẹ́yìn ọlọ́run nìyẹn o ọwọ́ òsì báyìí bàbá àti ẹ̀ tó lè fún bàbá ẹ̀ lọ́rẹ́ ọmọ ẹ̀ bá mọ̀ wá fún inú ilé ìgbàjú mùsùlùmí nílò ìgbàjú látọ̀dọ̀ Ọlọ́run ara tó fi ẹ̀sìn dè ni mo sọ fún yẹn náà bó sì sí ẹ̀mú bá pé ọmọ kékeré ni á ló yẹ òye àgbàlagbà bó sì sí ẹ̀mú ẹ̀sìn gbà ẹ̀rù gbélé yìí ni Ọlọ́run Ọlọ́run ó kọ́ Ọlọ́run ìgbà ọwọ́ òsì ó lè sí báyìí ó lè tó sí mi kíní báyìí ó sì ń lọ ọwọ́ òsì ọwọ́ òsì àfọwọ́ ọ̀tọ̀fọ́ Ọlọ́run ga tó fi rẹ̀ rẹ̀ sí jẹ́ ọ̀sọ́kùn ti gbà náà ọwọ́ òsì lẹ́ẹ̀tì lẹ́ẹ̀tì ọwọ́ tá a tó pè lọ́wọ́ ọwọ́ ọwọ́ kí la máa pè yóò bá máa ń yí padà kọ́ wà láàbíà ọwọ́ òsì ni máa pè tí yóò tẹ̀ láti sìnkẹ́ dáadáa nítorí bá fọwọ́ òsì tó bá yí dáa ẹni ẹ̀ máa pa lẹ́ẹ̀tì dáadáa yìí tí yóò bá fọwọ́ òsì ṣe nǹkan yóò kàn gbé rẹ̀ ní nǹkan lọ́wọ́ ọwọ́ òsì ló ń fi mú wá láti fi fún ọlọ́run tí òun lọ síwájú ọba àlùkò tó kọ́ ọba àlùgbà ó sì máa lọ díẹ̀ díẹ̀ nìyẹn náà ó lè fi máa bẹ̀rẹ̀ sínú ìgbèkùn nìyẹn pàdébà tó bá lọ lẹ́yìn yìí ó bẹ̀rẹ̀ sí máa ní àwọn strange result strange result pé olúwa kí ló wá ṣẹlẹ̀ òun náà gbàdúrà rí ti ń wá ọkàn òun ní fi ṣe fọlọ́run ọ̀nà òun nígbà láti wá fọlọ́run títọ́ lọ́run àgbà náà nìyẹn ó sì máa ń lọ́gbọ́n ó sì máa ń rí nìyẹn díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ sátani ti kala bá a ṣe sátani náà rí ìyìnbó wọ́n fọ́ ọwọ́ òsì fọlọ́run á sọ fún ọ pé ọlọ́run ìsọlọ́run ọwọ́ òsì díẹ̀díẹ̀díẹ̀ lọ́pọ̀lọpọ̀ sí máa ń ṣe ìyẹn láti láti kó ju rẹ̀ sínú gbé kòkó rẹ̀ sínú ẹ̀ là bá ṣe sọ àwọn èèyàn gan tẹ̀kára ẹ̀ bá sọ pé ẹ̀ bá ṣe sọ èṣù náà dẹ̀ mú èṣù náà máa mú bẹ́ẹ̀ pé àárí ọ̀ bọ́ ṣe ṣe ṣùgbọ́n kì í ṣe pé àkàn pé àkàn sí pé ó náà ṣe pé ó jùlẹ̀ àbí ó jùlẹ̀ kò fọwọ́sì tọ́ lọ́run sójú tẹ́ ìtọ́lọ́run gbà náà nìyí àwọn dókítà fi si àwọn fi si pé kọ́nà fún náà pé inú wa dùn ní o tayọ̀ ta àbẹ́ màá tún dókítà kan dókítà fi si ni àbẹ́ ẹlòmíì màá túmọ̀ rẹ̀ ẹlòmíì ló kọ́ ọkọ̀ àfẹ́rẹ́ wọn kẹ kò yé ijó tà ń jó ní inú mi dùn láti mú wa o ayọ̀ mi kún o wa wa wa mi ní tayọ̀ tayọ̀ tó fi mú wa o bẹ́ẹ̀ láti fi láti mọ̀ pé wo olúwa inú mi kún ọ̀nà àdúgbò olúwa mo fẹ́ wa ni o inú mi dùn sí o tayọ̀ tayọ̀ tó fi wa o táàgì òkè tó yẹ fọwọ́ sílẹ̀ nínú ìdènà ńlá la gbọ́dọ̀ fi lẹ̀ lọ́dún tó ta gbọ́dọ̀ sílẹ̀ nígbà táwa ní orthodox tẹ́bà fọ̀rẹ́ lẹ̀ ẹ̀tún sí báyìí yẹ tó fọ̀rẹ́ lẹ̀ ẹ̀fọ̀ pẹ̀lú ọba yẹ tó fọ̀rẹ́ lẹ̀ nígbà yẹn nígbà yẹn ẹ̀ lè kọjá níwájú ìrànṣẹ́ ọlọ́run ẹni ha ọ ní orthodox ẹ̀tún sí báyìí mọ̀mọ́ kan wá sí ìjọba kan bẹ̀rẹ̀ mọ̀mọ́ yẹn mọ̀mọ́ àtìríkà mọ̀mọ́ yẹn bí mọ̀mọ́ yẹn ṣe wọlé níbi tó lè dàgbé mọ̀mọ́ yẹn ṣe ọkọ̀ ojú sí ilé ó ti báyìí kò mẹ́ẹ̀ àgbàlagbà ni o àgbàlagbà mẹ́ẹ̀ sí bàbá yìí pẹ̀sẹ̀ ọ̀rẹ́ ọ̀rẹ́ ìbílẹ̀ wọ́n lè kọjú sí ìlú ẹ̀sẹ̀ báyìí ẹ̀ ẹ̀ kọjá ní àwọn wọ́n á dùn àti ọlọ́run wọ́n fi bọ̀ sí